ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أرقى الله وبا الله سبحانه وتعالى لينا ترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم كي ọlọ́run ọlọ́run لهم، wọ́n bá àwọn sọ̀hábọ̀ ṣe ọlọ́run kí wọ́n bá oníkálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́lá ilaha illallah gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé fún wa nípa àkọlé tí a fi mọ́ ṣe ara wa ní àǹfààní òun náà ni asúnna wal-intisabu ilayha súnna ìlànà nábíwá muhammad sallallahu alaihi wasallam àti ìfẹ́ ara ẹni ti sí ibi ìlànà yìí àkọlé tí wọ́n mú yìí nínú àwọn àkọlé tó dá sí pé mùsùlùmí abùkátà ká gbọ́yé ni pàápàá jùlọ nínú àwọn nǹkan tí ó lè jẹ́ ìwòsàn fún àwọn nǹkan tó ń jà ràyìnràyìn ní àwùjọ káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé kò ní sí mùsùlùmí kan tí ó sọ wípé òun ò kí ń ṣọmọ lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam kò sí kódà ẹni tí kìí kírun tí kìí gbáwẹ̀ obìnrin tó jẹ́ mùsùlùmí tí ń ṣe ṣìnà tí ń jalè tí kìí kírun tí kìí gbáwẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin náà tóun náà níwà pálapàla lára tí kìí kírun tí kìí gbáwẹ̀ abẹ́ni tó ti ẹ̀ ń kírun ó fi ọ̀rọ̀ ẹ̀sìn Islamu, ó fi mọ lórí irun nìkan tọ́bá ní kí náà pè lẹ́sìn ìsìláàmù irun wákàtí márààrún náà ni ìwà dáadáa kò sí mbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lẹ̀ omi náà tó mọ̀ pé rẹ̀ ní mùsùlùmí tó mọ ẹ̀sìn ìsìláàmù rẹ̀ pa lórí ìwà nìkan wọ́n ní ìwà ìwà lẹ́sìn ìwà ní bàbá ẹ̀sìn bí ò sí wà kò sẹ́sìn abẹ́ni tó dá sí pétọ̀ in tó ń rí in tó ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tí wọ́n ń kà sí létí àbẹ́yí tó ń gan kà fún rárá rẹ̀ àbẹ́yí tó ń gbọ́ lórí rédíò àbẹ́yí tó ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tó sì ń lò tó ń tẹ̀lé òun náà mọ̀ pé rẹ̀ ní mùsùlùmí ọmọlẹ́yìn ànábì gbogbo àwọn táwọn sọ yìí kò sẹ́nìkan tí ó sọ yìí pé òun kì í ṣe ọmọlẹ́yìn ànábì eléyìí clear wípé ìpèrè ẹni bá àkíṣe ọmọlẹ́yìn ànábì ó tọ́ka bí tíyàn bílọ́ǹgì sígbẹ́ ní kì í ṣe mùsùlùmí ara ṣùgbọ́n bí tí ìrújú ti máa wà òun ni táwálẹ́ni táàpì lọ́mọlẹ́yìn ànábì gangan talẹ́ni tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam gangan alẹ́ tó dá sí pé ìfitì tó ń fi rẹ̀ tì sínú súnnà alẹ́ níye gangan tí ó pé ìfitì yìí ìfitì tòdodo ni torí pé wa kullun yadda'i wasla bi layla wa laylu la tukiru bi dhak oníkálukú ló ń pàpè mọ́ra báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ sì ni anábì sallallahu alayhi wa sallam onílàwọ̀ yóò tọ́ náà sùn ní tó bá fún ọmọ èdè nìyàn ní nǹkan tó bá ń pàpè mọ́ra rẹ̀ onílàdá àkọ́wọ́mù náà mọ́ wálẹ̀ náà ó ní ẹ̀rọ àwọn ẹ̀kọ́ tó dá sí wípé wọ́n máa pàpè mọ́ra dúkìá àwọn ẹlòmíì tó túmọ̀ sí wípé ordinary ni pẹ́nìkan pàpè mọ́ra pé báyìí ni mo ṣe jẹ́ báyìí ni mo ṣe rí kò túmọ̀ sí pé ẹni yìí tó pàpè mọ́ra yìí bẹ́ẹ̀ náà ni kò túmọ̀ bẹ́ẹ̀ ẹ̀rà ẹ̀rà sàhálì ẹ̀ká bàbá wa ẹ̀rà ẹ̀lẹ̀ so kò túmọ̀ bẹ́ẹ̀ kíyàn pé àpè mọ́ra kankan kò túmọ̀ sí pé tẹ́ni tó pàpọ̀ mọ́ra rí bẹ́ẹ̀ ni àyàfi tá a bá tó wò ó tá a wò lọ tá a wò bọ̀ ǹjẹ́ni ǹtẹ́ni tó pàpọ̀ mọ́ra rí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lábẹ́ eléyìí asúnà kí ni tí a ń pè ní súnà gangan táàfù mọ̀ bóyá ìpè àpèmọ́ra rẹ̀ ẹni bá pàkùmọ́ra rẹ̀ ó pàkùmọ́ra síbi tó jẹ́ òdodo àbẹ́ntà bá rí lè lára rẹ̀ lóòótọ́ tó bá pàkùmọ́ra súnà ara alẹ́ súnà ni eléyìí nínú àwọn tó táwọn gbéyàwó ni bákan náà súnà gbólóhùn súnà gangan fúnra rẹ̀ àwọn ojúpọ̀ ọ̀nà wo lẹ̀sìn Islam máa ń gbà lò ó kí ló fa eléyìí ni wípé ẹ̀rẹ̀ lómi ọmọlẹ́yìn àmẹ́bì ní ó pe rẹ̀ yóò mọ̀ lanu pé irú súnà wo lélẹ̀ irú súnà wo ah èmi ò rẹ̀ mi ò ṣe súnà èmi àwọn àlù súnà ni àwọn iṣẹ́ àlù súnà kò sí tó fà á tó ju wípé kò mọ tán pè ní súnà ni ẹ̀rì kò mọ tán pè ní súnà tó bá mọ tán pè ní súnà ni àmì kọ ìhà báyìí sí súnà nílùú Yemen ìkan nínú àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn Islam tí wọ́n ní káàkùn sí súnà Nabi sallallahu alaihi wasallam dáadáa ó wọ mọ́ṣáláṣí eléruku kan mọ́ṣáláṣí wọn ò rẹ́ débò pé wọ́n ta àmú rọ́gẹ̀ mọ́ṣáláṣí eléruku bí ilẹ̀ ẹlẹ́bàá náà ni pàtó wọ rẹ̀ ó wá fẹ́ kírun pẹ̀lú bàtà rẹ̀ ó kírun gan ìgbà tí màmú sọ̀rọ̀ màmú ní ìwé lélẹ́yìí arákùnrin ní háàbì mina sunna eléyìí tí mo ṣe yìí nínú sunna anábì sallallahu alaihi wasallam pàtẹ́ ni yóò sọ̀rọ̀ ní ah, a'udhu billahi min háàbì sunna mo sáàdì ọlọ́run bàbá ọlọ́run kó ṣọ́ mi kúrò níbi sunna yìí náà láì sí èméjì ẹni yóò mọ gravity yìí tó sọ yìí kò mọ bó ṣe tó irú ẹ̀sìn pọ̀ láwùjọ wa dáadáa ẹ̀rí wọn ni àwọn ilé ìyàwó ilé onísúnnà àwọn alùsúnnà ẹni ah, Eh, àwọn onísúnà nù àwọn èso súnà títí wà mùsùlùmí nìkan ni wá ǹjẹ́ ó rọrùn kíyàn jẹ́ mùsùlùmí láì mọ́jẹ ní súnà ǹjẹ́ ó rọrùn kíyàn jẹ́ ní súnà kó má jẹ́ mùsùlùmí so léyìn fà tó dá sí pé kẹ́límà asúnà kẹ́límà yìí gangan abùkátà kára ara wa létí lórí àgbọ́yé rẹ̀ lam lárúbáwá tọ́mání asúnà lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ òun náà ni àtọ́rík ọ̀nà gbogbo àtàwọn àtẹ́kàlẹ̀ ní ìgbà yìí ààfò látòkè ọ̀nà kan lágbàdé bí ọ̀nà tá àgbàdé ìgbà yìí tá bá blọ́ọ̀kì àlè débí báyìí tó túmọ̀ sí pé súnà òun ní ọ̀nà àti gbàdébi tí a ti bí ya bùkátà wa lédè lágbàwá nìyẹn ṣùgbọ́n tá a bá ń sọ nípa asúnà lédè tẹ̀sí islámù ó pọ̀ mọ́ in tí èdè lágbàwá tó gbé wáyìí torí wípé èdè lárúbáwá àti èdè ẹ̀sìn kì í sábà yàtọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀ at least bóyá bí bóyá bí one percent láàsọ nínú èdè ẹ̀sìn tó yàtọ̀ sí nílò rẹ̀ ní lárúbáwá ninety nine percent nínú èdè tẹ̀sìn ó ṣe déédé èdè lárúbáwá asọ́lẹ̀t òun là ń pè ní àdúà ká súnmọ́ lọ́n ká tọrọ ọ̀dọ̀ lọ́n ká sin lọ́n azakat òun là ń pè ní ìṣe àfọ̀mọ́ tá a bá yọ zaka à ń ṣàfọ̀mọ́ níbi owó wa àti dúkìá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn kankan bẹ nínú èdè ìsìnkú pé kò lọ pẹ̀lú èdè lárúbáwá gẹ́gẹ́ bí al-iman lédè lárúbáwá al-iman at kágbà lódodo so ìgbà ọlọ́run lódodo kò tí túmọ̀ sí pé yẹn ti jẹ́ mùmínì lára tẹ́sí islam ti gbé àtọ̀ wá nìyẹn na ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ èdè ẹ̀sìn ó lọ pẹ̀lú lílò rẹ̀ lédè lárúbáwá gbogbo orí ìrànyàn ìlànà ọ̀nà tá a mọ́ gbà lọ súnà lédè tẹ̀sìn a mọ̀ rí gáyà bẹ̀ ọ̀bjẹ́tìfù bẹ̀ òun náà wípé yóò líǹkì wa débi tí ó lórí fún wa òun ní ọ̀nà láti gbà débi tí a ti rí bùkátà wa láti rí bíyá léyìí tí ó jẹ́ sábàbí oríire fún wa tabani asunna Asunna ní èdè àkọ́kọ́ wọn a máa lo gbólóhùn súnà fún ẹ̀sì ìsìláàmù asúnà a máa túmọ̀ alìsìláàmù alìsìláàmù bí nafsi ẹ̀sì ìsìláàmù gẹ́gẹ́ fúnra rẹ̀ súnà ni torí pé ẹ̀sì ìsìláàmù òun ní ọ̀nà kan ń gbogbo ọmọ èdè ènìyàn tó bá wá sílé ayé tá wà yìí tí ó fi ṣe ìjọsìn ìlànà tí ó fi wá kúrò ní ayé lẹ́ni tọ́lọ́wọ́n ọba tí ó kẹ́ ìyẹn ní ọ̀nà jọ́sìn tá a gbà kọjá táfi lọ bọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ẹ̀dá sí pé al-islam sunna ẹ̀sìn islamu taari sunna ni ìlànà àti lọ rí ojú rí ọlọ́wọ́n ọba ni Quran chapter three verse nineteen ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ni inna dina inda al-islam ọlọ́run ọlọ́lẹ́nikẹ́ni tó bá fi lè mú ìlànà míì tó bá mú ọ̀nà míì àtọ̀ sí ọ̀nà ìsìsìláàmù yìí fala yuqbala minhu ọlọ́run ní àní tẹ́wọ́gbà wa huwa fil akhirati minal khasirin tó bá dọjọ́ al-qiyamah ẹni yóò mọ ọbẹ̀ nínú àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì nínú lílo súnnà wọ́n máa lo asúnnà fún ahadul wahyayn ìkankan nínú wáyé méjì lọ́wọ́ bá sọ kalẹ̀ ọlọ́ba allah subhanahu wa ta'ala ó sọ wáyé kalẹ̀ ó wá pín sọ́nà méjì ìkan náà ń pè ní alukur'an ìkan náà ń pè ní alhadith alhadith yìí òun náà látún máa ń pè ní sunna eléyìí làwọn àfọwọ́nímọ̀ hadith wọn ṣàlàyé pé kúlù ma udhifa ila rasulillah sallallahu alayhi wa ohunkóhun tá a bá fi tì sára ànábì bìnkóólín nínú ọ̀rọ̀ àwòfíìlín àbí nínú ìṣe àwọn tẹ̀kùrírìn àbí tí wọ́n ṣe lójú ànábì tánábì sì yọnu sí tó ránábì èyí yọnu sí bàjẹ́ kì í dákẹ́ lórí ìbàjẹ́ wọ́n wá ṣe wá dákẹ́ lórí ẹ̀ àwọn sífàtì kùlùkíyà àbí tí wọ́n ti ẹgbà wọ́n pé ànábì báyìí ni wàá rẹ̀ ṣe rí nínú ẹ̀ ẹnì kì í béèrè lọ́wọ́ anábì pé anábì dákun fún mi ebi ń pa mí kánábì sì ni kó lòun ò ní fún rárá nínú wa anábì nìyí àwọn sífàtú khalkiya àbí ìròyìn bọ́lá ọba ṣe jánàbì kò kúrú bẹ́ẹ̀ ni kò ga jù kò pupa fò bẹ́ẹ̀ ni kò dúdú lára àrùn anábì ni gbogbo tí wọ́n bá fi tì sára oúnjẹ lẹ́ muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tá a sọ yìí òun ni a máa ń pè ní kíni asúnà tó jẹ́ ìdàkejì ntọ́lọ́wọ́n ọba tó sàkalẹ̀ tá a pè ní alukur'ani ọlọ́wọ́n ọba sọ súnà kalẹ̀ ni ànábì ò ní sọ̀rọ̀ kan kọ́rọ̀ yìí má jẹ́ ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ ọlọ́run nínú ẹ̀sìn wa yìí kò ní ṣe ìṣísí kan àfi tó wá láti ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò ní fọwọ́sìn kankan kó gbà wọlé àfi tó wá láti ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni ànábì ò kúrú kò ga bí ìbáṣepọ̀ náà bá ṣe dáa bẹ́ẹ̀ sì ànábì sallallahu alayhi wa sallam wọn ò ní sọ pé wà báyìí ló wà lára kó mọ̀ jẹ́ ntọ́lọ́run bá fi kọ nínú ìwà ọlọ́run wa kó tán musatu najmi ọlọ́run ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́run ní ẹ̀rọ nabi sallallahu alayhi wa sallam wa ma yantiqu anil hawa in ti bá ń sọ lẹ́nu rẹ̀ kò sọ látara àfẹ́nu in huwa kò ní sọ kankan illa wahyun yuha àfi tá a bá ṣe sí sunna kan lélẹ́yìn ẹ̀ wá ní sunna eléyìí tá a sọ fúnra wa yìí tó jẹ́ ìdàkejì alukur'ani ó jẹ́ ìdàkejì alukur'ani torí wípé ọlọ́run bá allah subhanahu wa ta'ala ó gbé e dìde ó gbá nàbí sàlásàlá dìde lẹ́yìn tí ó máa ṣe àlàyé tí ń bẹnu kur'ani fún wa yẹn náà afá máa ń pè ní tafsir alukur'an mubayyin alukur'an òun ló máa ṣàlàyé tí ń bẹnu kur'ani fún wa in tó fẹ́ rújú kur'ani ò rújú ṣùgbọ́n lójú wa látara ìmọ̀kan wa ó fẹ́ rújú súnú mọ̀ ṣàlàyé fún wa ẹ̀rí bákanáà mutlaqa al-mujmala súnà taari yìí in tó dì nínú al-Qur'ani tó dì tó dìpọ̀ táà mọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀ súnú wa láti wá fọ́síwẹ́ fún wa bákanáà mujmala ma utlaqa min al-Qur'an bákanáà in tó túkalẹ̀ sí pé kò sí súnà kò ságbọ̀yé kùránì bí ò bá sí súnà yìí kùránì ò lè ṣe wá láǹfààní àwọn agbóhùn lè ṣe àfàlátara kùránì ọlọ́ba sọ fún alkùránì pé wa anzalna ilayka alkitab ọlọ́run ni a sọ tíra kalẹ̀ fún wa muhammad sallallahu alayhi wa sallam lè lámù tààlì lámù fúrízìn wáyé tọ́lọ́ fi sọ̀kalẹ̀ fánàbí tí ò fi sọ̀kalẹ̀ kó wá pín kó fún ìrìntèmi kó ní kálukú wa káà ní bọ́nà sí fánàbí kó fún ní kálukú wa bẹ́ẹ̀ ọlọ́run ni wa anzalna ilayka alkitab aṣọ tíra kalẹ̀ fún wọn muhammad sallallahu alayhi wa sallam litubayyina linnas ma uzila ilayhim kí wà nábì lè máa sọ kó lè bá lè máa ṣe ní àlàyé ma uzila ilayhim ìntàfihàn ẹsẹ̀ wọn tó túnmọ̀ sí pálù kùrán tánà bá sọ̀kan ẹyọ kan náà ni anábì kan náà bá sọ̀kalẹ̀ sí ṣùgbọ́n gbogbo ọmọ èdè ìrẹ̀lú bùkátà sí àlàyé alùkùrán yìí ọlọ́run fi wá gbá nábì sọ̀lọ́sọ́lá dìde láti mọ wá ṣe àlàyé ẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ ló fi dá sí pé tá a bá sọ súnà òun ni tá a fi ń ṣe àlàyé alukur'ani ẹlẹ́ẹ̀kẹta nínú súnà tá a bá àwọn àfọ́hùn ní ìmọ̀ fíkìw àwọn ni wọ́n máa ń lo ìsìláàmù yìí láàrin wọn láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n á ní tí wọ́n ń pè ní súnà ó lè kọ́tọ́ sí pé ìdá fa'ala wa ó láàyò akọ̀bù ẹni bá abẹ́ni bá fi lè ṣe láàyò sábò àlè wọn ní san lẹ́sàn wọ́n máa ń tara ka ha ẹni bá fi lẹ̀ láàyò akọ̀bù kò sí yàfọ̀. mọ̀ fàálà ẹni bá ṣe yìí sábò àlè yà yóò gbalada lórí ẹ̀ ṣùgbọ́n tó bá fi lẹ̀ kò sí yàfọ̀ ọ̀rọ̀ àfọ́nù usul fíkì lélẹ́yìí wà eléyìí náà la ní súnnà eléyìí gbajúmọ̀ dáadáa eléyìí lẹ́lòmí ó ṣe nígbà míì wá anábì ṣe báyìí nínú òrùn ó ṣe báyìí nínú àwẹ̀ ó ṣe báyìí nínú zaka ó ṣe báyìí báyìí báyìí báyìí báyìí nínú ìwà jẹ́kẹ́ mi náà ṣe kí n gba ládá léyìí tó dájú pé tá a bá ṣe é kò sí yà wa tá a bá ṣe é àgbà ládá tẹ́lẹ̀ mi bá wá ṣe eré tá a sọ yìí àwọn èèyàn lè tì ẹgẹ́ bí àpẹẹrẹ tá a mú wa òun ni ọ̀rọ̀ ìfibàtàkìnù súnà eléyìí ọ̀rọ̀ àwọn àfóò ní láti máa bá eléyìí náà súnà náà ni nínú lílo súnà wọ́n máa ń lo súnà fún àkídà àdìsọ́kàn ìta àdìsọ́kàn torí pé a lè dín nǹkan kan sọ́kàn gẹ́gẹ́ bí mùsùlùmí àyàfi tọ́lọ́n fi rọ́dùṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam bóyá ó sọ fún wa lọ́rọ̀ ni àbó ṣàlàyé fún wa nínú ṣe sí rẹ ni àbẹ́nìkan ṣe níwájú rẹ ló fọwọ́ sí ni eléyìí wọn pè ní atawhid al yẹn láfi rí nínú àwọn àfa tí wọ́n ti lọ pàápàá jùlọ lásìkò alimami ahmadu bin ambal àtàwọn tó wá lẹ́yìn rahimahullah tó wá lẹ́yìn wọn nígbàtí àwọn èèyàn kan tó fẹ́ ti ọwọ́ bàjẹ́ bọ àdìsọ́kàn àwa mùsùlùmí eléyìí máa wá fà káwọn afáyè kí wọ́n kọ tírà wọ́n wá pè é pé sunna wọ́n á ní asunna mọ́mọ́ ahmadu bin ambal kọ tírà lórí ẹ̀ tó ń pè ní usulu sunna àwọn ìpìlẹ̀ sunna sunna bíbá yìí kì í ṣe sunna pákó súnà tó sọ láàrin ni pé in tó jẹ́ ìpìlẹ̀ sí wa ìyẹn ní ìpìlẹ̀ àwọn àdìsọ́kàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí kí làwọn kan náà ọmọ bá wọn ọmọ abáàlì tán ní Abdullah òun náà kọtíra lórí ẹ̀ tán pé ní asúnà bákan náà al-imam Abdullah ibn Abi Asim òun náà kọtíra ọ̀pọ̀lọpọ̀ àwọn afá kọtíra lórí tán pé ní kí ni asúnà asúnà asúnà súnà bíbà yìí kì í ṣọ̀rọ̀ pákó kì í ṣọ̀rọ̀ àlùwàlá kì í ṣọ̀rọ̀ súnà àdìsọ́kàn ni tabawo tabawo bọ̀ àwọn àdìpé ń tán pè ní súnà nísìnyí òun ni al-islam torí pé kò sí nínú ẹ̀sì islamu ẹ̀sì islamu kú sọ́nà mẹ́ta a ní àlẹ́ àkọ́ìd àwọn àdìsọ́kàn a ní àlẹ́ muamalat àwọn ibadat àwọn ìjọsìn táàṣe bí ìrun bí ààwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì ní àwọn àlẹ́ muamalat bóò láṣìṣe láàrin ara wa láàrin ọkọ àti ìyàwó bàbá sọmọ olùta àti olùrà ọ̀gá àtọmọṣẹ́ olórí àti èrò ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ilé ìta wọn sọ yìí pátá kò síbi tá àti rí ẹ̀kọ́ rẹ̀ afárá rẹ̀ bí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ni laqad kana lakum fi rasulillahi uswatun uswatun hasana ọlọ́run ní bẹ lára nabi sallallahu alayhi wa sallam fún oníkálukú yín uswatun hasana àríkọ́ṣe dáadáa liman kana yarjullaha wal yawmal akhir fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ yí pítọ́ òun ó pàdé ọlọ́run ọba níjọ́ kan ọjọ́ alìkìyàmọ̀ tó sì gbẹ̀pá alìkìyàmọ̀ ń bẹ ẹ̀rí so eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yí pé tá a bá sọ nípa súnà súnà fẹ́ kọjá irùngbọ̀n nìkan ara rẹ̀ nínú gbọ́n wà ó kọjá kárùn pápọ̀ká tó ṣàlùwàlá ara ẹ̀ ló wà ni ó kọjá ká bojú ara ẹ̀ ló wà ní ó kọjá ká má fi ọwọ́ òsì gba nǹkan lọ́wọ́ èèyàn ara ẹ̀ ló wà ní ó kọjá ìrun kíkí ara ẹ̀ ló wà ní ẹ̀rí súnà lọ́bẹ̀ gbogbo tọ́lọ̀ fúnra nàbí sallallahu alayhi wa oní tí a máa ń pè ní àsúnà nínú ẹ̀sìn islam náà ó ti ẹ̀dá sí wípé àsúnà táà ń sọ yìí ìdájọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ asúnà táwọn pè ní ẹ̀sìn islam gangan fún rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè takò tó lòun ò ní ṣe mí ní ṣẹ́sìn islam tó fi súnà ẹ̀sìn islam kalẹ̀ láìsí méjì ẹni ẹ kìí ṣe mùsùlùmí àti fún aláyà náà lókùnrin alìkèdè ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá wọ́n sùsùn tó ní súnà tòun tóun máa lò òun ò ní fi súnà nábì gbá lókùnrin alìyé làákàyè tiẹ̀ lòun máa lò tó rántí wà lásìkò náà nísìnyí anábì sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith wa nínú abu dawud ó ní tó máa yá ó sọ fún àwọn sọ̀hábà àwọn tó ń sọ fún nígbà yìí ó jẹ́ bí àdùdì sí wọn pé ah ǹjẹ́ àwọn lè ti ń rúra àwọn èèyàn bẹ́ẹ̀ lára mùsùlùmí tí ó nílò rí bẹ́ẹ̀ anábì tó bá dásìkò kan àsìkò kan ń bọ̀ wá tí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí wọ́n wá jókòó sórí àga sọ́fà wọn àga àbùsùn wọn àga dọmdọmì wọ́n máa ní ẹ̀yin àfá ẹ máa ka ọ̀rọ̀ Ọlọ́run sí mi létí ní tẹ́ bá kànú alukurani nígbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní tí bá ti nínú alukurani kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run bá mọ́ anábì sọ̀rọ̀ ìfáwọn sọ̀hábà àwọn sọ̀hábà ọmọ tó débẹ̀ ṣùgbọ́n nísìnyí alhamdulillah àdánwò ẹ̀ ti wà lórí mẹ́rẹ̀ nílé ayé nísìn tó máa ní rárá tàbá ti rí alukurani nìkan ṣoṣo afala yatadakkarun afala yatadabbarun afala ta'qilun ẹ̀hẹ́ ọlọ́run ẹ̀ wọ́n wá gbá dìsì dànù wọ́n gbá súnà yìí dànù súnà wọn gbá dànù súnà tí ó ṣàlàyé alukur'ani fún wọn wọ́n wá gbá dànù láti lè lo làákàyè wọn irun ọ̀bọ ọpẹ́ ó sì wà ti pẹ́ abubakar al rahimahullah nínú tírà àṣẹríyà ó ń fún àwọn èèyàn bẹ́ẹ̀ lé sí tẹ́ bá sọ pé ẹ̀ fi súnà nábì fi gbọ́ kùránì yìí bó lẹ́yìn fẹ́ ṣe pẹ̀lẹ́lẹ́ pẹ̀lẹ́lẹ́ pẹ̀lẹ́lẹ́ pẹ̀lẹ́lẹ́ nínú òfin ẹ̀sìn bó lẹ́ ṣe ń kírun bó lẹ́ ṣe ń gba àwẹ̀ kí ló dé tó fi lè fẹ́ ẹ̀gbọ́n àbábúrò ìyá tó bí ìyàwó rẹ̀ kí ló dé tìbí tó kúránì sọ ní pé wà á ń tájú lọ bánálà ọ̀tẹ́yìn ọlọ́lẹ̀ ẹgbọ́rọ̀ kó ẹ̀gbọ́n àtàbúrò jọ ọ̀tẹ́yìn ẹ̀gbọ́n àtàbúrò ni ẹ̀hẹ́ wáyé tó fi lè fẹ́ ẹ̀gbọ́n àbábúrò ìyá tó bí rẹ̀ tó bá gbọ́ bá gba súnà gbọ́ wọ́n wá kó àwọn oríṣiríṣi àwọn àlàyé wá tó dá sí pé súnà ká fi àlàyé ànábì sallallahu alayhi ká fi gbọ́ kùránì yé òun láàfi rí ọ̀rọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ lórí ẹ̀ so ní ṣókí súnà eléyìí ẹni bá fi lè takò tó sọ pé rárá o òun ò ní fi ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam òun ò ní fi gbọ́ alukùránì yé láìsí ìmìnira ẹni yẹ kí ṣe mùsùlùmí láìsí ìmìnì ẹni yẹ kí ṣe mùsùlùmí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní ma kana lil mu'min wala mu'mina kò tọ́ fún mọ́mìnì lọ́kùnrin àbí lóbìnrin idha qada Allahu wa rasuluhu amra bọ́lọ̀mbá ní báyìí ni wa rasuluhu amra tánàbínà ní báyìí ni wa rasula ẹni máa fi lè ṣe ọlọ́run tó túmọ̀ sí pé kálá afẹ́ mú lànà míì wá ká fi gbọ́rọ̀ ọlọ́wọ́ ọba yé yàtọ̀ sí dọ́là ń fẹ́ràn nàbí sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ ni ọlọ́wọ́ ni faqad dalla dalalan mubina ẹni náà ti sọnù ọ̀nà tó hàn ìsọnù tó hàn so ẹnikẹ́ni tó bá lóun ò tú alukur'ani pẹ̀lú bánàbí ṣe gbọ́ yé tá à ń pè ní súnà láìsí méjì ẹni ẹ kì í ṣe aráalé onísúnà kìí ṣe áàlù súnà kìí ṣe áàlù islam kìí ṣe aráàlú ẹ̀sì islam irú ọbẹ̀ wà pọ̀ láwùjọ tí wọ́n sọ yí pé hadisi ní máa dá àwọn aláàlẹ̀ ni alukurani nìkan ṣàǹgejì lọ́wọ́ fún wa hadisi máa ń dá àwọn máa ń dá wàhálà alẹ́ ni wọ́n máa ń dé sí ilẹ̀ ni wọ́n àmọ́ àyàwó alukurani pọ̀ subhanallah lákàyè lẹ́fẹ́ lò lákàyè lẹ́fẹ́ lò yìí ààrẹ ń ṣe torí pé làákàyè kan ò ní takun tí ń bẹ nínú súnà àfi kí ààrẹ máa ṣe nítorí wọn bá sọ̀kalẹ̀ fún wa náà Al-Qur'an náà ṣàlàyé fún wa ìmọ̀ bá làákàyè mu ó bá ìjọba èdè ènìyàn mu wàláyé bá mu ṣùgbọ́n làákàyè tó bá ti takò làákàyè làárẹ̀ ṣe náà tá wò nísìnyí ẹni tó ní hadith wo la fẹ́ gbà láti fẹ́ gbàgbọ́ lẹ́yìn alukurani tó ń lò bá ka alukurani tó fi ṣe wá sí fáwọn èèyàn tó ní ọlọ́run ní akímù sọlá ẹ máa wo ó ní lára láti fi àdìsá anábì tu ó ní lára láti fi àlàyé àwọn àfọ́ní tẹ̀fsírì tu ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run kó mú tẹ̀fsírì tiẹ̀ wá ọlọ́run ní akímù sọlá ọlọ́run ẹ máa kínú déédéé máa wùlẹ̀ tu fún wa èyí tó wọ́n tún yẹn hadisi ti ti ẹni yẹn kì í ṣe alukurani mọ̀ torí pé akínú sọ́nà alukurani ni ẹni bá fi lè ta kọ́ àràfin kan nínú ẹ̀ kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n bọ́lọ̀ ẹ máa kínú déédéé wọ́n lè ta kó bó ṣe gbé kalẹ̀ yìí kọ́lá gbé kalẹ̀ yìí rárá ó ní kò dá tó ó lè takò ẹni bá takò kò takò alukurani ọ̀rọ̀ tiẹ̀ ló ń takò so tẹ̀síìdì kan náà ni wọ́n náà mú wa sukulu ní dáa fún wa lọ padà sẹ́yìn bẹ́ẹ̀ bá fi kurani rẹ̀ tó jẹ́ ni Muhammad sallallahu alayhi wa sallam so ní ṣókí ẹnikẹ́ni tó bá sọ wípé òun ò nídìí hadisi òun ò nídìí súnà láti lè fi gbá alukurani yìí ẹni yìí ṣe ara alẹ́ oní súnà bó ṣe wulẹ̀ kó mọ̀ kí ṣe ara alẹ́ ẹ̀sìn islam ẹ̀rí àwọn ọ̀rọ̀ ń jáyàn rẹ̀ láwùjọ wa nílẹ̀ yorùbá léyìí tí a àti ẹ̀gbẹ́lẹ́nà àwọn bàbá wa níjọ́rùn lóòótọ́ ọ̀gọ̀rọ̀ ìmọ̀ sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n bàbá tó wà lọ́wọ́ náà àwọn pálapàla ta ń erila láyé lásìkò táà wà yìí nísìnyí àbá lọ́wọ́ àwọn bàbá kẹ́nìkan ó sùsùn kó ní ayàtò kó ní obìnrin tó ti níyàwó lé àbọ́kùnrin obìnrin tó ti lọ́kọ lé àbọ́kùnrin tó ti níyàwó lé tá bá ṣe àgbèrè tó ṣe zìnà ẹgẹ́ bí òfin tá a bá ń bẹ nílùú islam kí wọ́n jù wọ́n pa kẹ́nìkan islam torí pé kò sí àdìsí tó bá ti takò tó wà náà kò dání à nílò wọ́n ti ń sọ káàkiri nísìn àbíkẹ́ni kan wọ́n sùsùn kó sọ yìí pé rárá kò sí náà kùránì ìpadàbọ̀ anábì wa isa alayhi salatu wa salam anábì wa isa anábì jésù alayhi salatu wa salam ó yẹ kó wà náà kùránì afá kan sọ yìí pé mi ní àyà kan ẹ mi ní àyà kan àyà àwòrò kan <laughs> subhanallah àyà àwòrò kan tá a sì ní àdìsí tó dá sí pé ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà lẹ́nu kò lè lórí àhàdísì mutawatira àwọn àdísì tó nílẹ̀ tí sàábé kan àdísì àbé kan kó ní kò rí bẹ́ẹ̀ anábì sallallahu alayhi wa sallam aláwọ̀ ni wàlàwàlàm yabqa ila sáà tí ò bá ṣẹ́kù ju nílé ayé tílé ayé yìí ò fi kásẹ̀ lẹ̀ tó ju sáà lọ àsìkò díẹ̀ lọ ó ní làwọn sàá lọ́hùn hatta yanzila Isa bin Eh, àwọn àdísì àdísì mùtàwátìrò ni tó láìsí èméjì àwọn ará wọn yẹn kan lé ní wọn ni ara kò sí tó jọ pé àdísì kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àdísì tó jọ ọjọ́ orí rẹ lọ ó ti lé ní one thousand years ìwọ sí o ti pọn hundred years túrò àwọn èèyàn báyìí tó bá pẹ́ ní tí nǹkan bá rújú fún ni tó bá farabalẹ̀ àwọn àfọwò ní mímọ́ ṣàlàyé fún tó bá pẹ́ onífẹ̀ẹ́ lónìí kò lè farabalẹ̀ irú ẹni yìí kì í ṣe mùsùlùmí bákan náà nínú ìdájọ́ súnà ẹlẹ́kẹta òun náà ní súnà tó jẹ́ ìdàkejì tó jẹ́ ọ̀rọ̀ èèyàn táwọn àfọ́hùn ní ùsùlù fíkì máa ń lò tó bá ní súnà tó bá ní wájib tó jẹ́ ọ̀rọ̀ èèyàn ni tó bá ní súnà ìtí oṣù ọ̀rọ̀ èèyàn tá bá ṣe àgbàládá súnà eléyìí ìdájọ́ rẹ̀ ni wípé mùsùlùmí á ní kàkùsì á ní máa filẹ̀ á ní máa filẹ̀ ṣùgbọ́n èyí àbáyìí tí ìfẹ́ ṣe nínú ẹ̀ ànímọ̀ fi ẹnu àbùkù kan ànímọ̀ fi ẹnu àbùkù kan bóyá bí àpẹẹrẹ nísìn ọ̀rọ̀ inú gbọ̀n ọ̀rọ̀ ṣòkòtò ṣòkòtò ọ̀rọ̀ yẹn ni súnà ànábì ló gbé wá bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ inú gbọ̀n náà káyọ̀ mẹ́fìlà lẹ́yìn irun zúrì súnà ni káfí inú gbọ̀n lẹ̀ ó tóbi jùlọ káfí inú gbọ̀n sílẹ̀ ó tóbi dúkà nẹ́fìlà yẹn ìzórí lọ ṣùgbọ́n mùsùlùmí kò ní wọ́n pé torí pétọ́ nígbà tí mi ti fi inú gbọ̀n mílẹ̀ ṣòkòtò mi ṣe wọlẹ̀ nísìn ẹ súnà ìzórí náà kí n fòun náà lẹ̀ rárá ò ní ṣe bẹ́ẹ̀ èyí tá a bá ṣe tó fi rán nàbì sallallahu alaihi wasallam a máa ṣe ọ̀ràn yẹn ní súnà ni ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀ràn yẹn tó jẹ́ ọ̀ràn yẹn níbẹ̀ a gbọ́dọ̀ fìgbà kan kálá fẹ́ filẹ̀ ẹ̀ṣẹ̀ ni tá a bá filẹ̀ ká máa pẹ́ ni wá so lábàá àwọn afọ́ oníhùn sólù wọn a máa lo gbólóhùn súnà yìí láàrin ara wọn ẹ̀rí yẹn làwọn afọ́ máa ń pè nínú àwọn ahkamul khamsa at ìyẹn ni àwọn ìdájọ́ márùn-ún tó pọn dandan lórí èèyàn a lè wà lásìkò kan lókùn bàtà bá jẹ́ ẹni tí ẹ̀mí ń bẹ láre tí láàkáyè sí ń bẹ pẹ̀lú wa ìdájọ́ márùn-ún yìí yóò mọ̀ bá wa gbé yóò mọ̀ bá wa lọ bí àǹtáàsì yóò jọra yàn àbí kó mọ́ jọra yàn kó jẹ́ súnà àbí kó jẹ́ haramu tájìnà sí àbí kó jẹ́ mọ̀kúrú tájìnà sí tàbá jìnà sí kò ṣẹṣẹ́ mẹ́ wa àbí tó jẹ́ mọ̀bá tí ó jẹ́ tọ́lá sí pé tá a bá ṣe é àgbàládá ẹ̀tàn bá ṣe kù sí ládá bá ṣe náà sì kù sí ládá mà níbẹ̀ so aláǹfààní ká ṣe aláǹfààní ká má ṣe. náà nínú ìran súnà òun ní ìdàkejì ìdàkejì ntànàbí mú wá gbogbo ntànàbí mú wá pátá súnà ni tá a bá ti ṣe tá a bá ṣe ìdàkejì ẹ̀ kì í ṣe súnà àwọn àfọ̀hún ní manhaj àwọn àfọ̀hún ní irshad àwọn àfóò ní dáwà náà máa ń lélẹ́ yìí ìyẹn náà máa ń pè ní ìdàkejì ń tà ń pè ní bídíà àdáadáalẹ̀ onílé yìí anábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá fi ìrun wákàtí márùn-ún náà tá a bá ríyàn tó bá ń kí mẹ́ta nínú márùn-ún ó kíkan dákan sí kíkan dákan sí tó ń ṣe yìí àdáadáalẹ̀ ni anábì sallallahu alayhi nínú tọ́lọ́wọ́n bá fi ran òun náà ni ká ṣe dáadáa sáwọn òbí wa ká pa àwọn òbí wa lé ká pọ́n wọn ká ná fún wọn nínú owó wa nínú àsìkò wa nínú ìmọ̀ wa tá a bá rí èèyàn tó bá ń bú òbí rẹ̀ tó ń bá bàbá rẹ̀ tó ń bú bàbá rẹ̀ tó ń na bàbá rẹ̀ àbí ó ti ẹ̀ ṣe ṣíọ́ wọn bídíà ni àdádálẹ̀ ni adábí ní a máa mutí ẹ̀sìlámù ní a máa mutí tá a bá rí èèyàn tó bá mutí bídíà ni àdádálẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni so ẹnikẹ́ni tó bá fi lè ṣe ìdàkejì ntọ́lọ́ òfin rárá ibi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn àfáwò ní àfáwò ní manhaj àwọn àfáwò ní usulu dáwà wọn á lẹ́ni ti ṣe kí ni ó ṣe àdáadáalẹ̀ nínú ẹ̀sìn àdáadáalẹ̀ tó wá ṣe yìí ìdájọ́ wọn á wá yàtọ̀ sí ara wọn àdáadáalẹ̀ míì a máa gbénu kúrò nínú ẹ̀sìn islam o bẹ́ẹ̀ tó tó ní bẹ́ẹ̀ tó wó sùsù tó ní kò tiẹ̀ sọ́lọ̀ rárá bẹ́ẹ̀ tó wó sùsù tó ní ọlọ́run lọ́mọ àdádálẹ̀ ni abẹ́ẹ̀ tó wó sùsù tó bá sí pé ó ní kankan tó tún gbẹ̀mí lé papọ̀ mọ́ lọ́run tó ní ah bí tọ́lọ́run ò yá tẹ́lẹ̀ yìí náà máa yá bóyá nínú tírà ni bóyá nínú bẹ́rẹ́ ni bóyá nínú oúnjẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí a máa gbéni kúrò nínú ẹ̀sìn ìsìláàmù abẹ́ni tó wó sùsù tó ní ìrun kò sínú ẹ̀sìn àwẹ̀ kò sínú ẹ̀sìn ká ṣe dáadáa sóbi ẹni kò sínú ẹ̀sìn ká mutí ó wà nú ẹ̀sìn ká ṣe ṣìnà ó wà ẹ̀sìn àdádálẹ̀ ni irú àwọn kan wọ̀nyí a máa gbé ni kúrò nílẹ̀ Islam láì sí èméjì bẹ́ẹ̀ náà ibi láti wá rí wípé lára àdánwò iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́yé táà máa rí lára àwọn kan nínú àwọn ọ̀dọ́ nínú ẹ̀sìn Islam bí sí pé lọ́dọ̀ títí wọn tá bá ní bídíà ní tá ń pè bídíà òun náà ni àwọn tó fẹ́ kírun kan ní la ilaha illallah wọ́n ní bídíà ni ṣùgbọ́n tó gbélé yìí bídíà yìí ṣòkòtò rẹ̀ wọlẹ̀ kò kàyẹ fún bídíà súnà nìyẹn abẹ́ni tó wọ́n sùsù dúrá sí pé kò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ kò pa àwọn òbí rẹ̀ lé kò kàyẹ fún bídíà ṣùgbọ́n lọ́dọ̀ títí ẹ̀ ń tó ń bídíà lọ wọ́n ṣe lè ara rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti yapa sí tánàbí fún wa bídíà ni kódà gan ṣíríkù ẹbọ ṣíṣe ìpínlẹ̀ rẹ̀ bídíà ni anábì sallallahu alayhi wa sallam ó ní man ahadatha fi amrina hadha ma laysa minhu ẹnikẹ́ni ahadatha tó mú wa tuntun fi amrina nínú ìlànà tọ́lọ́ ọba fi róhùn yìí in tí ò sí ń bẹ̀ amọ̀nà tọ́lọ́ fẹ́ràn nàbí a sì mọ́jú ò sí ń bẹ̀ nínú ẹ̀ ní ká póbi wálé nínú ẹ̀ ní ká mọ́ mutí ká mọ́ ṣèṣìnà ká mọ́ jalè tọ́lọ́ fẹ́ràn nàbí nìyí so bí ẹ̀bá wa múdà kejì wa láìsí ìrèjì fáwọn dùn bídíà kan náà nìyẹn náà ṣùgbọ́n àwọn èèyàn kí fojú bídíà àwọn kan wọ̀nyí wọ́n máa lè máa bàbá wọ́n máa dà láàmú kò rí bẹ́ẹ̀ o lóòótọ́ la ilaha illallah lẹ́yìn kọ́mọ̀ lẹ́yìn kíní àbí ká ṣàṣì kí mọ́ta fẹ́ kínú àbí mọ́rí nàbí àwọn eléyìí bídíà ni wọ́n láìsí iyèméjì ń bẹ ṣùgbọ́n àwọn ẹnìkan kìí ṣe àwọn ẹnìkan ní bídíà ẹ mọ̀ rí alùsùnà mi alùsùnà ni tó bá gba nǹkan lọ́wọ́ yẹn owó sì ló fi gba tó bá fún yẹn ní nǹkan yóò mọ owó fi owó sì fún yẹn ní nǹkan ṣé súnà nìyẹn ni àbí bídíà bídíà ni ẹ sì bídíà náà nìyẹn náà àbálùsùnà tó pàgbàlagbà lé abálùsúnà tí ò ṣe ẹ̀tọ́ fóbi rẹ̀ abálùsúnà tó dá sí wípé tó bá fún ní ìtọ́ṣọ́ gbá kí ní ìbá ń tọ́jú ẹ̀ owó yìí bá mú dání mú mọ̀ wá gbà lọ́túnla kẹ́ni ẹ tó dé lọ́túnla ó ti náà ó ti yá lò bídíà náà nìyẹn kì í ṣe súnà súnà náà bí nípa àgbọ̀dọ̀ débẹ̀ títí tẹ́ ní ìfowópamọ́ nǹkan rẹ̀ tá a bá lè ṣe bẹ́ẹ̀ ká dá padà fún kárà ní àlàníyàn àti àdékápá àti lè mú dání so lọ́dọ̀ àwọn àfóò ní kínní àwọn àfóòní usulu da'wa eléyìí wọn a máa pè ní kíni wọn a máa pè ní bídíà ìdàkejì tọ́lọ́wọ́ bá fi ránà àrẹ́bìsàn àṣìlám òun là ń ṣe so n táà ń pè ní súnnà òun ni tó kó gbogbo tọ́lọ̀ fi ránṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó kó sínú òun náà ni táà ń pè ní asúnnà alábẹ́lẹ́ yìí àwọn ayé alukurani wá pọ̀ jantirẹrẹ tó ń tọ́ka wa lórí ìtẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam òṣèlá muhammad sallallahu alaihi wasallam nínú sahih bukhari hadith abdullah bin masud radiyallahu ta'ala anhu ó ní khatta lana rasulullah sallallahu alaihi wasallam khatta ó lànà bí fàyìlà kan ó ní wa khatta yaminan wa shimalan khututan lọ́tún lọ́sì ó wá fa àwọn ìlà tó pọ̀ sọ́tún tó pọ̀ sósì anábìwá sọ̀rọ̀ àìpé hadha sabili ó rẹ́ ọkàn tààrí yìí ọ̀nà mi nìyí wahad ìsọ̀bọ̀lù àwọn tọ̀túntòsì yìí là ń pè ní ṣubúlù ọ̀nà ẹ̀gbẹ́ oní wàhálà kulli sabilin ṣèitọ́nù yẹ́dù èlé ọ̀nà kọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà ẹ̀gbẹ́ yìí ṣèitọ́nù bẹ́ẹ̀bẹ́ ìyẹn ní àwọn afinima àwọn asọ́ nínú tí ó mọ̀ wà lórí ọ̀nà kọ̀ọ̀kan tí ó mọ̀ pé àwọn èèyàn sí àwọn ọ̀nà tí ó mú yàn wọ̀gbẹ́ yìí anábì sallallahu alaihi wasallam ka àyà yìí pàtàlọ́ba ni wà anna hadha sirati mustaqima fattabi'uhu ọlọ́run ni ẹ̀rí ọ̀nà yìí ọ̀nà ẹ̀sìn islam yìí súnà tó ń fi ànábì sísan léyìí ọlọ́run ní ọ̀nà òun nìyí o mustaqima ọ̀nà tó dúró ṣinṣin ni fattabi'uhu ọlọ́run ní yìí náà ní tẹ̀lé àwọn ọ̀nà lọ́tún lọ́sì fatafarraqa bikum an sabili àwọn ọ̀nà lọ́tún lọ́sì yìí yóò mú yín yapa kúrò ní ọ̀nà ọlọ́run ẹyọ kan ṣoṣo yìí dhalikum wassakum bihi la'allakum tattaqun ọlọ́run ní nítorí ọlọ́run bá fi ń ṣe ìkìlọ̀ fún wa nìyí kálíbalè ní ìpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala inú ayàtà mọ́lẹ̀ ẹ̀kọ́ sọ́tún azab òun náà fi nílẹ̀ fún wa yí pé súnà nábíwá muhammad sallallahu alaihi wasallam òun ni tí ó gbọ́dọ̀ jẹ́ ìlànà fún wa tá gbọ́dọ̀ ni nínú àwọn àwọn àṣìgbọ́yé táwọn èèyàn ṣìgbọ́yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó sì já sí wípé lára tó ń bí sábà bí ìyapẹnu láàrin àwa mùsùlùmí tá a fi ń pín yẹlẹyẹlẹ òun ni kitabatu sunna fi hadi rasulillah sallallahu alayhi wa sallam ǹjẹ́ wọ́n ti ẹ̀ máa ń kọ́ àdísì ká ilẹ̀ yànnà bí ó dá mi lójú mi ṣe èmédìí o ó dàbí nílẹ̀ yorùbá wa yìí kò sílé kí ó tá lọ yàtọ̀ sílé kí àwọn àfọ òní súnà kò sílé kí ó tá lọ tó ń sọ fún wa yìí pé àà súnà ó yẹ kọ́lá yànábì kódà mo ṣùgbọ́n fídíò àfa àgbà kan nílẹ̀ yorùbá yìí tó ń sọ pé súnà àdíìsì lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kẹta tánàbí ti kú tánà tó bẹ̀rẹ̀ sí ní kọ sílẹ̀ tó ránàbí sọ yí pé la taktubu anni shay'an nípa mi faman katabahu ẹni bá ti kọ́ falyumih kẹ́ni ẹ kó parẹ́ so wọn pàdís láyà nẹ́bì ntẹ́fẹ́lù náà ni wípé alálùkùránì sẹ́ tán kọ́ ẹ̀ láyà nẹ́bì sẹ́ òun ni òun nìkan lọ́nà àdísì ẹnìkan jẹ́ sọ́njọ́ ní pé àdísì àti báíbù bákan náà ni wọ́n <laughs> subhanallah ká wo bí tí àrùn ti ń ṣe àwa mùsùlùmí wọ́n kọ hadithi láyà nabi sallallahu alayhi wa sallam onífẹ̀ẹ́ inú làwọn èèyàn ni hadithi ìtàn mú wáyé wà ní sahih bukhari lóòótọ́ lálàáfíà tánàbí sọ wípé ẹ mọ́ kọ nǹkan kan lẹ̀ nípa mi lẹ́yà alukur'ani ẹni bá fi lè kọ́kọ́ lọ parí ó lálàáfíà láì sí èméjì náà ọlápẹ́lẹ́ yìí ní ó bá ìfẹ́ fún wọn ní súnà nábì bí àpẹẹrẹ ọ̀rọ̀ ọlọ́gbọ̀n ẹ̀yà ẹfún mi láyà kan náà kòrán nìkan pé ẹfínú gbọ́lẹ̀ ẹ ṣe sùúrù bàbá ẹ ṣe sùúrù èmi gba kòrán nìkan àní ó fún mi láyà kan náà kòrán ó wà ní àdísìwò àdísìgbà náà bí gbò báláyé tẹ́gbà náà bí gbò rírí anábì ti kú tipẹ́tipẹ́ tó gbọ́lẹ̀ sí ní kọ àdísì kódà anábì kan tó sọ yí pé ẹni bá kọ àdísì lẹ́kọ̀ọ́ lọ parẹ́ náà orí yẹn lù àbí the same person Alimam Bukhari Alimam Muslim tí wọ́n gba àdísì tó ń lò yí wá àwọn náà ni wọ́n gbà wáyé pàdánù sọ fún wọn yìí pé àti àdísì tàbí láìbùn Amr ibn As radiyallahu ta'ala anhu As ìkan nínú àwọn Abdullahi mẹ́rẹ̀ẹ̀rin tí mọ hadisi ẹ̀kọ́ hadisi ìmọ̀ hadisi bẹ́ lọ́dọ̀ wọn ni ó ní òun a mọ́ ọkọ̀ gbogbo ń tánàbí bá ti ń bá wa sọ nílẹ̀pẹ̀ Islam yìí ó mọ́ ọkọ̀ gbogbo ẹ̀ àwọn kèfèrí wá ní à ah, kí ló ń ṣe wọ ó mọ̀kọ gbogbo ẹni anábì tó ń kọ gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ yìí ìgbà náà anábì àmà bínú pẹ́pẹ́ nígbà mi yóò fi bínú sọ̀rọ̀ ìgbà mi sì ní anábì lè máa fẹ́ sọ̀rọ̀ kan mi tí ó sọ tí ó sọ láì ní mẹ́kún sọ léyìí ah, bọ̀tọ́ wọ́n sọ̀rọ̀ yìí táwọn kèfèrí sọ̀rọ̀ yìí ẹ̀mí òun náà bá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀ pé ah, ó tọ́mọ̀ tí ẹni wọ́n ìgbà mi wà tọ́da sí pé ó lè mi ò máa ń kọ gbogbo ohun tí òun máa ń sọ kalẹ̀ ṣùgbọ́n gbà mi wà tọ́da sí pé ẹ máa ń bínú gbà mi wà tọ́da sí pé ọ̀tọ̀ ní tẹ́fẹ́ sọ ọ̀tọ̀ ní tí ẹ sọ anábìwá ṣe báyìí ó wá sọ pé ya Abdullah wa Abdullah ó ní oktub gbogbo tó bá ti ń jáde lẹ́nu mi pátá anábì máa ń jáde báyìí ó wá sọ fún báyìí gbogbo tó bá ti ń jáde lẹ́nu òun mọ́ kọ́lẹ̀ oníláyà kúrúdùmí fi ìlà haqqa nǹkan kó ní tẹ́lẹ̀ lẹ́nu yíyá fi òdodo ẹ sọ fún mi ẹ̀yin jẹ̀mọ́ ṣẹ́ẹ̀dì inú abẹ́rì kan ṣùgbọ́n wọn nílò yẹn <laughs> wọn nílò yẹn ayé ànábì wọn ti mọ́ kàdí sílẹ̀ ìtọ́nú àwọn aráàlú yẹ́mìnì wa ó padà wà nínú àwọn sàhábà àdìsíwá nínú Sahih arákùnrin yìí wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi di sàábé ànábì wọ́n ṣàlàyé fún nípa àwọn àlàyé ẹ̀kọ́ islam irun àlàyé àlàyé àlàyé àlàyé ààwẹ̀ àlàyé àlàyé arákùnrin ah wọn ànábì látàrí mi ò lè gbélé yìí o ní kí wọ́n kọ́ fún mi ní kí wọ́n kọ́ fún mi ànábì sì pa àwọn àwọn tó máa bá kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ fún ìyẹn náà kọ́ fún ló mú lọ yẹ́mẹ́nì ló lọ́ọ́ lò ṣé kùránì àwọn eléyìí fi rinlẹ̀ wípé wọ́n máa ń kọ ayal Qur'ani kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ àdísì kalẹ̀ náà bó wá láṣẹ wá gbọ́ yí gangan pàpàtàmà bí n sọ yí pé ẹ má kọ̀ọ̀kan kalẹ̀ àfàlù Qur'ani ẹni bá kọ́kọ́ lọ parẹ́ àwọn àfọ́ àwọn ní àwọn àlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ torí pé hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe làákàyè láfi máa ń mọ ètò lálàáfíà ètò lálàáfíà làákàyè kọ́ bá ṣe wà ní kalẹ̀ yìí bá ṣe pọ̀ tó yìí bẹ́ẹ̀ náà làkàyè wá pọ̀ sí làkàyè kọ̀ tó pé làkàyè ni ìsìsìláàmù gan-an yóò fi lẹ́ni tí wọ́n làkàyè kọ́ la fi ń ṣe tó àmáwọn tí wọ́n ń gbá dànù làkàyè náà wọ́n fi ń gbé àdísì tó lára fi àkalẹ̀ kì í ṣe ìmọ̀ ìmọ̀ sì ní ìmọ̀ wáyí ojú làkàyè lọ ìmọ̀ wáyí ojú làkàyè lọ àfa àwọn àgbà Abul-Barakati ibn Taymiyyah rahimahullah ó ní al-aslu fil-ilmi al-wahy ìpìlẹ̀ lórí ìmọ̀ oníwáyí torí ìmọ̀ wáyí <laughs> subhanallah kò sóńtọ̀ òun kò símọ̀ tá a lè ní láyé yìí kò kí ń dógbè ó rọrùn kẹ́nìkan dé sígbó ní ah, gbogbo àwọn dókítà tó wáyé láti jọ ṣé wọ́n tako ni wọ́n ní tako kí ni kan ṣe wọ́n gbọ́rọ̀ lọ sí lab experiment wọ́n gbọ́rọ̀ tó bá ti wọlé gọ́ wọ́n gbà náà nìyẹn àwọn pàṣípẹ́ yìí gọ́ wọ́n rọ́bìṣì wọn náà nìyẹn ó rọrùn bẹ́ẹ̀ dáadáa wọ́n wá bẹ́ẹ̀ nìkan dáa kó wá sọ pé ah láti jọ yìí aṣálùkùnrin tàtẹ̀ ńlò yẹn àṣekùjẹ kì í ṣe tírọ̀ lọ́run ah nfa àpótí ní kùnrin nìkan nísìn irọ́ ni kí ló fà á torí pàlù kùnrin wáyé ni wáyé ò lè yí ìmọ̀ lọ́lọ́rí ìmọ̀ eh, eh, practical knowledge ìmọ̀ experience ìmọ̀ medicine ìmọ̀ gbélé ìmọ̀ ìmọ̀ tó lè ẹnìkan lè dèrè kó rọ́bìṣì ẹ̀dànù ajẹgbé ṣùgbọ́n èyàn lè dé kó ní ara ìmọ̀ wáyí wọ́n rọ́bìṣì rẹ̀ ìmọ̀ wáyí ó ti wà ń bẹ̀ tálíkì á fi dé bí ó ṣe wà náà nìyẹn pẹ̀lú ọgọ́nà tó lábẹ́ eléyìí àwọn àfẹ́ẹ̀sìn táwọn bá ti rí wípé hadithi yìí sẹ́ actrice ẹ̀dọ́dọ̀ ànábì ànábì sallallahu alaihi wasallam òun ló sọ̀rọ̀ yìí òun ló wí òun ló ṣe ànábì bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìjọ náà kò sì sọ̀rọ̀ wípé nígbà ṣe yóò da lọ́dọ̀ wọn wọn aládìsí yìí lálàáfíà ìmọ̀ tó gbé kalẹ̀ yìí ìmọ̀ tó bá láta ìmọ̀ ni bá ṣe wà níbi táwà yìí sì kẹ́nìkan dé bàtà wo ìrọ̀rí ẹ̀kún ìkánná ẹ̀gùn bí ti kìnìún gbogbo yẹn ti jóná ìpè ojú ẹ̀ ó fẹ́ tó ó fẹ́ tó ẹyọ owó fẹ́ pàtàn táǹpẹ̀ ní wèrè ó wá sọ fún mi pé ah ibílẹ̀ yìí wà ní ah, Buhari wà ní junction wima ẹ lọ pàdé ẹ̀ ń bẹ́ẹ̀ ó dá mi pé ẹnìkan nínú wa yìí ah ní wèrè lílé yẹn wà gbọ́ kò sí tó fàtà àti gbọ̀rọ̀ lẹ́nu ju wípé làákàyè ni yìí kò ṣe déédéé ti ń sọ lọ́dọ̀ àwọn afọ́ ní hadith ẹni tí làákàyè ò bá ti ṣe déédéé ti ń sọ wọn ò ní gbà dísì lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ báwa náà sì ní gba ọ̀rọ̀ a ní gba information lẹ́yìn tí ó bá ní làákàyè lọ́dọ̀ àwọn àfọ́n ní hadith wọn ò ní gba ọ̀rọ̀ lẹ́yìn tó bá jókòó rọ ẹni tó mọ̀ tẹ́jọ́ ń gbélé tó mọ̀ pé ẹni yìí tó bá sọ pé ah òòrùn ti yọ ó bọ̀ ọ́ta àpò tó gbàgbọ́ ó wá bẹ́ẹ̀ nígbà pé ah àfà wọ́n ní ìyàwó rẹ̀ bímọ oníkọ̀ọ̀rẹ̀kún kódà kí ìyàwó ẹ̀ lóyún gan oníkọ̀ọ̀rẹ̀kún torókùrọ̀ ni bẹ́ẹ̀ àwọn àfá aládìsí máa wò pé ẹni tó bá jẹ́ òpùrọ́ tí ó pe dúdú ní funfun funfun ní dúdú lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ànígbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ so ìmọ̀ tó ń gbé kalẹ̀ yìí ìmọ̀ tó bá làákàyè mu ni lọ́dẹ́sí pé wọ́n máa fi wálé rí pé àdìsí yìí lálàáfíà lọ́dọ̀ wọn lọ́hùn láì sí èméjì àdìsí yìí ti di kíni ó ti di ọ̀rọ̀ lọ́hùn àdìsí méjèèjì yìí ó lálàáfíà àwọn àǹfààní wa ń ṣe lálàyé pé àkọ́kọ́ anábì sallallahu alayhi wa sallam àwọn kan lọ́nà àfáà tó ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ nílùú maka lọ́lọ́bìn sọ fún wọn wípé ẹ̀yin mùsùlùmí ẹ má mọ kọ hadithi kalẹ̀ àwọn tẹ́kọ̀ọ́ èsì ò tí yé anábì wa àwọn òpó tó ń bá fún wọn láyé kan mọ kọ hadithi kalẹ̀ kò sígbà tí wọn ò ní padà kọ mọ́ alukur'ani anábìfin ní ẹ mọ́ kọ hadith kalẹ̀ ẹni bá kọ́ kọ́ kalẹ̀ kó lọ parẹ́ arínú àwọn àfáà tí wọ́n ní bá ṣe gbọ́ hadith méjèèjì yíyé ó ní òun takora wọn arínú àwọn àfáà tí wọ́n ní rárá yẹn ni wípé ẹ mọ́ kọ hadith kalẹ̀ síbi tẹ́ ń kọ́ alukurani sí ẹ lè kọ hadith kalẹ̀ síbòmí yẹn la fi nínú àwọn àgbà àfáà nínú àwọn sàábé tí wọ́n ní tákàndá tó mọ́ kọ hadith sí gẹ́gẹ́ bíi abdullahi bin amr bin as ó ní tán pè ní sọ̀hífà ẹ̀rí sọ̀hífà rẹ̀ ó ní ẹ̀dídì sọ lórúkọ tó bá ń kọ àwọn àdísì sí tánàbí kọ alẹ́ nìní yóò kọ́ tánàbí kọ alẹ́ nìní tánàbí wílé nìní ẹ̀rọ sálù kùránì ibi tó ń kọ àlùkùránì sí ọ̀tọ̀ ló dá sí pé ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà ló láǹfààní àti kọ àlùkùránì kalẹ̀ ló láǹfààní àti kọ àdísì kalẹ̀ àmọ́ kì í ṣe ọ̀gọ̀rọ̀ wọn ló láǹfààní àti kọ àlùkùránì kalẹ̀ àwọn tó máa ń kọ alùkùránì kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam àwọn tó líye ṣùgbọ́n ẹni sàábé ló lè kọ hadith kalẹ̀ tó láì sí èméjì àti sànábí wa muhammad sallallahu alaihi wasallam tá a bá ti rí wípó lálàáfíà wàláhí ó ti di wáhì lọ́dọ̀ o ó ti di ó ti di revelation lọ́dọ̀ lọ́wọ́ bá allah subhanahu wa ta'ala o ti di dáàmọ́ fi ń ṣẹ̀rẹ̀ ó ti di dáàmọ́ fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá allah yẹn àwọn afa alimami ibn hazmi al-andalusi rahimahullah nínú tíra rẹ̀ alimuhalla bishari mujalla ṣàlàyé pé tádìsì kan bá sì lè lálàáfíà kódà kó jẹ́ hadisun hasan ó lálàáfíà náà nù kò síyàtọ̀ láàrin hadisi yìí yẹn ni súnnà yìí àti ayal kùránì níbi lílò níbi lílò ìfiṣẹ̀rí àwọn afáàṣẹ́ lọ́la yìí pé yàtọ̀ tí ń bẹ láàrin hadisi òun ni àtàlùkùránì ni wípé alùkùránì wáàyí ni tó dá sí wípé a máa ń fi ṣe tìláwà tábà fẹ́ gbalágbá lọ́dọ̀ ọlọ́run átàgbé ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kulu wallahu ahad àràfi kan ládá mẹ́wàá ni ṣùgbọ́n súnnà táwọn pè ní hadithi wáàyí ni ṣùgbọ́n àti tìláwà ìyàtọ̀ yẹ kan tó wà láàrin méjèèjì náà nìyẹn a lè gbé nísìgbà ní àpò ah, fẹ́ ṣe tìláwà anábì rẹ̀ ọjà látàlá nù kọ́lá mùsùlùmí sallallahu alaihi wasallam wà ní tìláwà kọ́ wọn ìpín tìláwà ṣùgbọ́n bá ká fi ṣẹ̀rí ká lò ká fi ṣẹ̀rí láì sí iyèméjì kò sí àtọ̀ láàrin ọ̀rọ̀ ìṣesí ìfọwọ́sí tó wá látọ̀dọ̀ ànábì sallallahu tó nílẹ̀ àti ń tá kùránì gbé wá níbi ká fi jọ́sìn fọ́lọ́ bákan ní méjèèjì tó lábẹ́ eléyìí àwọn àyà wa pọ̀ náà Al-Qur'an ẹgbẹ́ báyìí ṣàlàyé fúnra wa tó fi nílẹ̀ ìlílo súnà tó fi rẹ̀ lílo súnà torí wípé tí a bá láà nílò súnà ìdá kan nínú ìdá mẹ́wàá tí Kùránì gbé wá ànígbọ́yé láìsí méjì nínú táàfijọ́sì fọ́lọ̀ náà Al-Qur'an Al-Karim ọlọ́ẹni qad nara taqalluba wajhaka fi s falanawaliyannaka qiblatan tardaha ọlọ́run ní báyìí wa tí wá rí wà nábì o ìdájú kọ rẹ sókè sánmà nígbà tó bá ti fẹ́ kírun nísìnyí báyìí á wà fún ẹni kíbla tó yọrú sí fawalli wajhaka shatran masjidil haram máa wá dájú kọ eh, albaytul atiq yẹn ni kàába seventeen months ẹgbàá mi eighteen months before kọ́nà tó sọ́yà ìkalẹ̀ tánàbí ń dájú kọ Baitul Maqdis yẹn Jerusalem tó ń dájú kọ ìbéèrè ni wípé ta ló sọ fún ànábì kó dájú kọ bẹ̀yẹn nípínlẹ̀ kùránì ò gbé wáyé pọ́lọ̀ ló ní kó dájú kọ bẹ̀ẹ́ ṣùgbọ́n kùránì gbé wá wípé àti rí bó ṣe ń dájú kọ bẹ̀ẹ́ nísìnyí báyìí máa wá dájú kọ Kaaba ta ló sọ fún ànábì yìí pé wà ànábì dájú kọ Baitul Maqdis abánàbì kan rò ni pé oh, ó ẹkẹ́mi náà dájú kọ́bẹ̀ anábí òsì travel rí kò lọ Baitul Maqdis rí ẹ̀rí kó tó dípò lọ Baitul Maqdis ó lọ jésìn ìfọ̀ ọ̀rọ̀ orógbó jẹ́ ti ṣẹlẹ̀ gan nígbà náà pọ́ tó fi rìnrìnàjò al-Isra wal-Mi'raj láìsí méjì ọlọ́run ọba bá ànábì sọ̀rọ̀ wá àyíwá bá ànábì kó fèsì kíbla àwọn ànábì ọlọ́run tó wá síwájú rẹ̀ ó náà ni Baitul Maqdis abọ́lọ́wọ́ bò fún wa nínú nínú alukur'ani so látara súnà láti mọ ilé yìí bákan náà nínú alukur'ani karim ọlọ́run ní oní òhìlẹ́lákùn lẹ́lẹ́dọ̀ síyámi arọ́fàtí ìlànìsáyìkùn ọlọ́run ní aṣílẹ̀tọ̀ fún yín arọ́fàtí ìlànìsáyìkùn ìyẹn ni ìmọ̀ báwọn ìyàwó yín lò ní àwọn òru àwẹ̀ tá a bá ti ṣínú tán aṣílẹ̀tọ̀ fún yín yóò ti kẹ́ ẹ máa bá àwọn ìyàwó yín lò ní òru àwẹ̀ léyìí tó ní kálukú wa tá a mọ̀ tá a máa ń ṣe nísìn tá a bá ti ṣe ní tán gbogbo ìdè ìdè ìdè ọ̀sán àwẹ̀ kò sí mọ́ nínú nǹkan halali aláǹfààní ká máa ṣe wọ́n nínú àwọn tó máa ń ba àwẹ̀ jẹ́ lọ́sàn-án àwẹ̀ náà yìí ọlọ́wọ́ bò sọ fún wa níbẹ̀ yìí pé òun ṣe léèwọ̀ fún wọn tẹ́lẹ̀ àmọ́ ń fi rinlẹ̀ fún wa pé falẹ́ ẹ́ẹ̀n bá ṣe rú wúna ọlọ́run ní wà á rí ẹ̀yin mùsùlùmí òun rí nínú yín tẹ̀kítẹ̀ánú náà fúsàkùn àwọn oníbẹ̀ni tó ń ṣàbòsí fún ara wọn torí pé àwọn sáré wọ́n máa ń lọ yọ ẹ ṣe tó bá ti sínú tán tó bá ti dòru ọkọ àti ìyàwó tilẹ̀kùn mọ́rí wọ́n rọ̀ bára wọn ṣeré wọ́n rọ̀ bẹ́yọ́ lọ́wọ́ ọbọ̀ ọmọ ni ọlọ́wà ní ara mo ti rí pé ẹ̀yin yọ ṣe ẹ̀yin ṣàbòsí fún ẹ̀mí ara fal'ana báyìí o bá sì rógún náà mo tú yín lẹ̀ ẹ mọ́ súnmọ́ àwọn ìyàwó yín tẹ́ bá ti ṣínú tán ẹ̀rí ó ní fàtàdó náà fún sàkún fàtàbà àlékún wà fáánkún fàtàbà àlékún wà fáánkún mo tú bá fún yín mo sì ṣàmójúkúrò fún yín bí ìbá sí pé ẹ bá ṣe ẹlọ́run ọlọ́run bó ní kò ní ṣe fún ni àmọ́ nínú Al-Qur'an Karim ààrí àyà kan tó fi ń lẹ́ńbẹ̀ yìí pé ká má súnmọ́ àwọn ìyàwó wa ní òru ààwẹ̀ ṣùgbọ́n a rí àyà tó ń dáríji àwọn sàábé torí pé wọ́n súnmọ́ àwọn ìyàwó wọn adásí wípé ọlọ́wọ́n bá ti ṣe ní èèwọ̀ tẹ́lẹ̀ látẹnu ànábì muhammad sallallahu alayhi wa sallam bákan náà tí ò bá sí súnà a lè gbọ́ àyà ọlọ́wọ́n bá tó sọ wípé wasariqu wasariqa faqtawa aydiyahuma ọlọ́run ní ẹ̀rí olè lọ́kùnrin olè lóbìnrin tẹ́ bá ti mú ẹgbẹ́ wọn lọ́wọ́ wasáríkù kí là ń pè ní olè ẹ máa ní léde yorùbá ní táà ń pè lólè gbogbo ẹni bá ti jí nǹkan kan ni kò bá jọmọdé kò bá jàgbà kò bá jọmọdé kò bá jọkùn kò bá jọbìnrin ní tó jí kéré àbó olè náà ni ṣùgbọ́n nílẹ̀ islam anábì sallallahu alaihi wasallam jẹ́ pé kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o tá a bá ń sọ nípa olè asárkọ theft <laughs> ó ní àwọn àlàyé ó ní àwọn ẹ̀kún ó ní àwọn àwọn mọ́jẹ̀mù o ṣílẹ̀kùn yàrá rẹ̀ kalẹ̀ nígbà tó ṣí kalẹ̀ o wá jáde lọ kò sẹ́ni kankan lé wá ṣí kalẹ̀ ẹnìkan wá wọlé o bá mú un tó wà ń bẹ̀ lédè Yorùbá a sọ pé o lè ṣùgbọ́n lédè ti ṣẹ̀ríà kìí ṣe o lè bó dàda sí pé nǹkan nìyí ṣe kìí ṣe dẹ́sí Islam fọwọ́ sí ẹni iṣẹ́ lọ́run ó wùwà tí ò dáa kò sí àmọ́ àìpín ní o lè torí táwọn ìpín ní o lè yóò dàbí bàtà dé bá ṣe inú bọ́tù yìí lẹ́sìn omi tó wà níbẹ̀ ẹnìkan wá sí ó wá jí tó wà nínú rẹ̀ ẹni là ń pè lólè ẹni bá jálẹ̀kùn onílẹ̀kùn wọlé ó lè ní tó sílé mọ́tò onímọ́tò ó lè ní àpò táwọn fowó sí ó já ó mú nǹkan tó wà níbẹ̀ ó lè ní ìyẹn là ń pè ní sáríkù ṣùgbọ́n wà láàrin ẹni tó fi tipá gba nǹkan lọ́wọ́ ẹni àtẹni tó já sí wípé ẹni tó ní nǹkan carelessness gan ó wà lára òun náà kò tọ́jú ẹ̀ àtẹni tó já sí wípé ókè òun náà wá ibi tó fi nǹkan pamọ́ sí ó wá já ó ṣílẹ̀kùn ẹ̀ ó fọ́ padlock ẹ̀ àbó ṣí zip ẹ̀ àbó ṣí àpò ẹ̀ ló bá mú kinní náà eléyìí la máa pè ní sáárùkù ní ẹ̀sìn Islam kí wá sí gbogbo ẹni tó bá ti wá jí nǹkan bẹ́ẹ̀ la máa pè lólè náà yẹni pé la sọ pé wọ́n ó gé ọwọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ kọ́ yálà wọn Aisha radhiyallahu ta'ala anha ọlọ́run àbí sallallahu alaihi wasallam ní tó kọta òlè láti ní rọ́bù dínárì wọ́n mọ̀ dé ọwọ́ ẹni tó bá dín nǹkan tó tó òǹdí wọn ìdá kan ìdá mẹ́rin dínárì tó ṣe déédéé bí nǹkan bí abí twenty thousand naira lásìkò tá a wà yìí ẹnìnú ẹlẹ́ẹ̀kejì tí wèrè bá jalè <laughs> wèrè jí ó olówó nínú pọ́ọ̀sì ẹ̀ nínú ẹ̀sìn Islam ẹni bá jẹ́ wèrè tí ò sí láàkáyè fún kò síjìyà fún kò síjìyà fún tó bá dára látara dúkìá àwọn mọ̀lẹ́bí ẹni wọ́n rọ dúkìá ṣùgbọ́n wọn ní fi jìyà jẹun gẹ́gẹ́ fún rẹ̀ bákan náà nínú islamu ẹni tó bá jọmọdé kò sí jìyà fún ọmọdé wo sùsùsùsù ó lọ jẹun lówó nínú pọ́ọ̀sì ọ̀nà ayé ah, lọ mú ẹmú lọ sí sádà nígbà kan lọ dáṣẹ́ rí àfún kọ́ọ̀dẹ̀ rárá kò sí tó jọ wa sallam ló gbé àwọn àlàyé ìwálẹ̀ kùnrin rẹ̀ tó ti bẹ́ẹ̀ àwọn òfin àwọn ayal kùránì tó bá ní ṣe pẹ̀lú nínẹni ká náyàn ní òdiwọ̀n ọgọ́rùn-ún ẹ̀rí àbí ká náyàn ju mẹ́wàá lọ àbí ká náyàn ní òdiwọ̀n ọgọ́rùn-ún àbí kí wọ́n géni lọ́wọ́ àbí kí wọ́n pààyàn kìí ṣe tí ó jẹ́ ojúṣe oníkálukú wa ááyà tọ́lọ́run fi de àwọn ìjọba mọ́lẹ̀ ni kìí ṣe ááyà tèmi kìí ṣe ááyà títí yẹ àwọn ìjọba àwọn alùsúntọ̀ àwọn tíjọba ń bẹ lọ́wọ́ wọn àwọn ọlọ́run máa ń fi ááyà ìbáwí àmọ́ kó lè bàa lè jẹ́ ládá fáwa náà ama káyà yìí àmọ́ gbalada bẹ́ẹ̀ ṣùgbọ́n àní lò àmọ́ káyà yìí àmọ́ gbalada bẹ́ẹ̀ àmọ́ àní lò gẹ́gẹ́ bá ṣe káyà wàsádùkù wàsádùkù tá àní lò àmọ́ àwọn olórí táwọn bá ń káyà yìí àwọn gbọ́dọ̀ lò gbogbo eléyìí àlàyé tí súnà gbé wá nìyí tó ní ṣókí tí ò bá sí súnà báwo ni a ṣe fẹ́ sí lọ́hùn a lè rọ́ lọ́hùn ọba sí bó ṣe wulẹ̀ kó mọ̀ ní ní wá fẹ́ ká tún dì mú ó ní wípé kí a má bá wọn polongo kùránì nìkan ká sì má bá wọn polongo kùránì àti làákàyè ká bá wọn polongo kí ni tọ́lọ́wọ́n fi rán nàbí sallallahu alayhi wa sallam kí ni tọ́lọ́wọ́n bá fi rán ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá rán ó fún ní alukur'ani ó fún ní sunna méjèèjì ànábì fílẹ̀ fún wa anábì sọ fún wa nínú pé taraktu fikum amrayn máa fi nǹkan méjì lẹ̀ fún yín ẹ̀nà ìtàsọ́mtù bí ìmá tẹ́ bá fi lè di méjèèjì mú lan tadillu abadan ẹ̀ ní sọnù láíláí kitab Allah al-Qur'an wa sunnati àti sunna wa nabi sallallahu alaihi wasallam nta bá wá ń ṣe a mọ̀ wá wò ó ṣó bá yìí mọ̀ gbogbo ẹni tó wá ti wá ṣe tó bá ìlànà yìí mu ẹni ẹ̀ là ń pè ní kíni alùsùnà tó máa ní alùsùnà àwọn ará alẹ́ alùsùnà alùmí ìṣìgbọ́ ilé bíi pé wọ́n rò bẹ́ẹ̀ tó bá ti níyàwó ilé náà pè ní alùsùnà ni wọ́n ní àwọn ìyàwó ilé ńkọ́ àwọn alùsùnà wà lé ìwọ ńkọ́ rárá kò rí bẹ́ẹ̀ ìyàwó ìyàwó èsì alùsùnà tíyàwó bá ń lànà súnà kìtàbù wà súnà ó wà nù alùsùnà ni bọ́kọ bá ń lànà kìtàbù wà súnà ó wà nù alùsùnà ni ìlànà alùsùnà táwọn sọ yìí kìí kò wà fún ìjọ kan kìí ṣe kìí ṣe orúkọ ìjọ kan kìí ṣe orúkọ ilé kíwú kan kìí ṣe orúkọ àfáà kan kódà kíyàn ní ìjọ tó wà pè ní markaz alùsùnà wàl jama'a àbí madrasatu alùsùnà wàl abi baitu ahlus sunna wal jamaa abi suku ahlus sunna wal jamaa zawju ahlus sunna wal jamaa onko onko pe iye ko ni ta wo wo in wo oni wi pe nje isoro si eni ise si eni ilana re iwa re ijosi re njo gba ilana olohun oba allah subhanahu wa ta'ala na alquran ni njó ṣe déédéé ẹ̀kọ́ tànàbí filẹ̀ fún wa tó bá bá a mú adásípé ntẹ́ni yìí ń pe rẹ̀ yìí tó ń ti rẹ̀ mọ́ yìí bẹ́ẹ̀ ni tí ò bá bá a mú ntẹ́ni yìí ń ti rẹ̀ mọ́ yìí bẹ́ẹ̀ kọ́ tó bá tó wá bá a mú náà tẹ́ni yìí ò bá tó wá lórúkọ yìí kò jẹ́ orúkọ yìí ni ara alẹ́ ìlànà yìí ni so ká má fi kíní kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ ẹ̀ sunni lèmi sunni sunni ni mi salafiyu salafiyu gbanko ní ìrọ tán bá wù ẹ wọ́n rí pé ìwọ nìyí nígbà tó bá kínú tán ẹ̀rí ọmọ lọ mú gbó nígbà tó bá kínú tán ọmọ lọ jà wọ́n nígbà tó bá kínú tán o ò ní àpọ́nlé fáwọn àgbàlagbà àwọn òbí rẹ̀ ò jẹ́ lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ kò sápọ́nlé fún wọn ǹdẹ́sì òun parọ́ òun jalè irú súnà wo nìyẹn áàlù súnà kọ́ yẹn sallallahu alayhi wa sallam ó bi sunnati olódọwọ́ yí o sunnati gbogbo ìlànà tí mo mú wá kò yá sọ́tọ̀ sunnati ìlànà èmi ànábì sallallahu alayhi wa sallam wa sunnatul khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di àti àwọn ìlànà àwọn àrólé mi àwọn àrólé mi àwọn afinimọ̀nà lẹ́yìn mi wa addu alayya bin nawajiz ẹfẹ́ yín ọ̀gán yín di ọ̀rọ̀ yín mọ́lẹ̀ wa iyyakum ẹ jìnà sí o wa muhdathatil umur àwọn àdáadáalẹ̀ nínú ẹ̀sìn in tí ó sì lára ẹ̀sìn káfíṣẹ́sìn so gbogbo ẹnikẹ́ni tó bá ti rìn ìlànà yìí wàláhì ẹni alùsùnàn inṣàlá ẹni alùsùnàn tó bá rìn ìlànà yìí kí lọ́lọ́n sọ kí lànàbí sọ kí lọ́lọ́n sọ kí lànàbí sọ tó bá yẹ pé ìjọ títí wa ìjọ lọ́jà ni ìjọ títí eléyìí ẹ̀bà ni ẹ̀ tá a sì wà níbí táwa àwà níbi àsín bí tá a bá ti rí pé àwọn eléyìí bá sọ qala Allah qala rasul nítorí ọ̀sán tánà bí sọ nìyí tá a sì rí pé lálàáfíà ó dọ̀rọ̀ rẹ̀ lọ lórí bá rí pé ìmọ̀ ìlà àwọn eléyìí ní qala Allah qala rasul olóòdọ̀dọ̀ rẹ̀ lórí tá bá jẹ́ yorùbá àfa yorùbá ní nítorí ọ̀sán sọ nìyí ọ̀ràn yẹn ní lórí gbogbo gbogbo ọmọ èdè ẹgẹ́ ní tó bí wà láàrin àwọn Yorùbá àti Haúsá níjọ́ Haúsá èkìrì lẹ́yìn Yorùbá Yorùbá òde kìrì lẹ́yìn Haúsá wọ́n lé àwọn bàbá wa oníṣìnà ni wọ́n gbá àwọn náà ní ọmọ àlè ní wá ó fà táwọn Haúsá èkìrì lẹ́yìn wa ẹ bínú àwọn bàbá wọn ṣe ṣìnà o tẹ́sí wọn ṣe ṣìnà ẹ fọ̀rọ̀ ṣìnà ṣùgbọ́n tí Yorùbá bá sọ tó jódodo qala ọ̀rọ̀ yẹn ni lórí gbogbo ẹnìbọ̀dì láti tẹ̀lé kódà àwọn tó sọ̀rọ̀ dọ́rọ̀ yẹn láti lè dìmú abáwúsá sọ̀rọ̀ wípé báyìí báyìí báyìí báyìí báyìí tọ́lọ́sọ náà lábí sọ nìyí ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n tó bá ti wá já sí wípé àṣà wa àwùjọ wa àbí ilé kí ó tà ń lọ àbí ìran wa àbí àfáàtà ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tá a bá ti gbé yẹn síwájú àbí ìmọ̀kan tá a ní la gbé síwájú láàfin nígbà tó jòdòdó láìsí èméjì a sínú àwọn alùsùnà wal so alùsùnà wal jama'a manhaji ni tọ̀ríkù ni ọ̀nà ni kì í ṣe àwọn èèyàn kan níbi kan nílùú kan Saudi ní rán ọ̀nà ni gbogbo ẹni bá rin ọ̀nà náà ó di ara lé bẹ̀ so léyìí a máa wà lẹ́yìn wa kálẹ̀mọ̀ yìí pé eléyìí tó lè bí ìrẹ́pọ̀ láàrin àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí ti pín yẹlẹyẹlẹ síbẹ̀síbẹ̀ náà bá a ṣe wá pín tó náà là ń pariwo alwahada alwahada alimaniya alwahada alislamiya ẹ̀rí à ń pariwo unity unity ìṣọ̀kan ìṣọ̀kan ìṣọ̀kan ìṣọ̀kan a kàn ń pariwo ìṣọ̀kan ni ìwọ òfẹ́ fi tó wà lọ́wọ́ rẹ kalẹ̀ nínú tí òsínú lànà nábì èmi náà òfẹ́ fi tèmi náà kalẹ̀ a lè ṣọ̀kan tó kábọ̀lì sọ pé a fẹ́ ṣọ̀kan a kọ́kọ́ alákọ̀ọ́kọ́ alkitab alquran karim ẹlẹ́ẹ̀kejì òun náà ni asúnnà mufassiratul quran súnnà tó jẹ́ tafsiri fún qurani ìta àbá ti gbóyìn náà quran apara sínú súnnà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni irtibat al-irtibat bil ulama kárò mọ́ àwọn àfá àwọn àfá àwọn ni àwọn àfá kan bẹ tó dá sí pé a lè fi wọ́n ṣakọ́ bí ẹ bá fi wọ́n ṣakọ yóò bẹ̀rẹ̀ ní ẹ̀yìn àrò àwọn àfáà kan bẹ jẹ́ pé a lè fi wọ́n ṣakọ tá a bá fi wọ́n ṣakọ àárò ń jẹjẹ àwọn àfáà tá a lè fi ṣakọ oná ni al-imma as-salafu salih ó bẹ̀ lórí àwọn sọ̀hábà àwọn tí tẹ̀lé wọn alimami abu hanifa rahimahullah alimami maliki alimami shafi'i amadu ambali bukhari muslim tirimizi àwọn àfáà yà lè fi wọ́n ṣakọ kódà wàláhì àdìm a lè rí ẹ̀sìn ìsìláàmù dìmú pápá gbọ́dọ̀ wọn kọjá àwọn àyímọ̀ yìí wọ́n pọ̀ jù báyìí lọ bẹ́yìn ò bá fi tí wọ́n ṣe kò lè di mùsùlùmí bá bá fi tí wọ́n ṣe alẹ́ di mùsùlùmí mọ́dé ọjọ́ lójú gbá ìwé làbáyìí wọ́n sọ yìí àkùránì nǹkan ẹ gbé kùránì kó mọ́ ká kákó mọ́ lò akímú sọlá mọ́sọ̀ kó padà sínú Bukhari àdìsí o <laughs> mọ́mù padà sínú mọ́àtọ́ mọ́lìkì o mọ́mù lọ sínú al'ummut mọ́mù ṣáfì yìí o rìsálà mọ́ sọ bẹ́ẹ̀ o akímù sọlá ọ̀yá má sì pèrò mọ́ṣẹ̀ kọ́ mọ́ <laughs> ẹnìkan ó ń bú àwọn àfáà yìí ó láwọn àfáà wọn ni àwọn Bukhari gbọ́ wọn náà àfáà ni wọ́n àfáà làwọn náà àwọn àfáà olódo olódo lẹ́nu ẹ Bukhari olódo àmúhání àà máa bí ẹni bèèrè méjì kan àkọ́kọ́ kò bá dẹ̀ wù mí o kó lọ gba àdìsí tiẹ̀ wá yàtọ̀ sádìsí Bukhari Muslim púpọ̀ àdìsí àwọn afáwọn olódò ìgbà wáyìí dasómi wọ́n lọ gba àdìsí wọn à èmi ò bá nábì láyé ò bá nábì láyé àwọn afáwọn ilé ò bá nábì láyé àwọn náà gbìyànjú ni wọ́n travel lọ wọ́n lọ Iraki lọ gbogbo lọ káàkiri wọ́n náà lè travel kò rọrùn fún mi kò rọrùn fún ọ kò rọrùn fún ọ dẹ́kun olódodo ó sọ pé àwọn ní ìpínlẹ̀ ìmọ̀ àwọn ní ìpìlẹ̀ ìmọ̀ rẹ tí ò bá sí àwọn àfá yìí ó lè di àfá lára ìmọ̀ rọ ẹlẹ́ẹ̀kejì wá fún mi náà lùkùránì ibi táà ti máa ṣe kọ́mọ̀ tọ́mọ̀ tí ní ká ṣe kọ́mọ̀ àhà ọba búzẹ́ ẹni olúwa náà lùkùránì ìkọ́mọ̀ ẹ múnú kùránì tọ́ a lè sọ ẹkún gbà mí táwọn ará bàtà kùránì gbà mí ojú ẹ lè fò nǹkan gbà mí bóyá ojú rẹ rí nítorí tó wá fojú tiẹ̀ rí ni wá fún mi náà lùkùránì ó wà náà lùkùránì ni ó wà ní sọ́tù jùmọ̀ sọ́tù jùmọ̀ Ah, mo ní kò sí ní alukùránì ó dábí lójú mi mọ́ sọ́rọ̀ náà pẹ̀lú sọ́tù jùmọ̀ ní alukùránì ó ló wà wà ah, láì wà mú à sọ́tù jùmọ̀ sọ́tù jùmọ̀ àlówà ó ní ẹ̀ náà ni ah, ok ẹgbẹ́ <laughs> bóyá mọ́ nìṣó ọlọ́ni yáyà lẹ́sìn náà ìdánù díà ní sọ́tù ní yàmù jùmọ̀ ọlọ́ni lẹ́yìn onígbàgbọ́ òdodo ìdánù díà tó má ti ṣe ìkọ́mọ̀ ọlọ́run sọ ìkọ́mọ̀ níbẹ̀ yẹn ó lè kọ́mọ̀ ní ìkọ́mọ̀ mọ́ anúmọ̀ ah, ah, bínú kà síwájú fas áwọ̀ ilẹ̀ adékèrè ńlá kí ni túnmẹ̀ oníkálọ̀ kí jímọ̀ ah. so n tó sọ ní sí pé gbàtọ́bá tó sì kọ́mọ̀ jímọ̀ látò mọ́ ọlọ́mọ́ síláṣí subhanallah ẹ wo torí pé n tó ń dá sí yìí n tó jùlọ ni a ń sọ ìmọ̀ 1000 years ago more than 1000 years ago ìwọ́n tó ti pọ̀ mọ́dún 30 years ẹ wo ẹ wo difference about more than seventy years No, wà láàrin wa ti mọ̀ yìí imadis imọ́súnà ó à ó wá ń pòfolo mo ní à mo ní dẹ́n sọ fún ọ kódà ìyá tó ń ta tó ń ta wérébe lọ́jà gan mọ̀ yìí pé inú pípẹ́ lọ́wọ́ bá sọ kì í ṣe kọ́ mọ̀ inú pípẹ́ lọ́wọ́ bá sọ kì í ṣe ìkọ́ mọ̀ wọ́n tún wá bí kó tún lè bá yé kí làkàyè tún lè bá tún súnmọ́ pé ah ìgbà wọn ni mọ́mọ́ wa dìde yóò wá ṣe kútúbà onígbà tó bá ti pèrò ẹ náà bá ti kọ́mọ̀ náà ní àá tó kí jímọ̀ ṣá péye bá ti ẹ̀ka tíra àti ìṣàfà àwọn ìṣesí àwọn mùsùlùmí ní máa bí ẹ̀kọ́ àti ìmọ̀síyàn lára tó kí jímọ̀ ó lóun ah of course òun kí jímọ̀ náà ah ìgbà wọn ni mọ́mú yín mọ́ kí tuntun bá onígbà tó bá pèrò ń tán ó mọ pé irú yẹn tọ́lọ́ bá sọ ni irú pípẹ́ lọ́wọ́ bá sọ láàrin yìí òkè tó ti bẹ́ẹ̀ náà irú pípẹ́ òun gan fún mi náà lọ́kọ̀ọ́rání Allahu akbar Allahu akbar ṣẹ́ra láìláìlá fún mi náà lọ́kọ̀ọ́rání àtikọ́mọ̀ àdẹ̀bá wọ̀ kò sí tó fà á tó ju wípé ẹni bá sọ pé bàbá òun olórí ibú ni tó ti yé òun náà ọmọ àlè ni tó ti yé ọmọ tó bá ní bàbá mi olórí ibú ni òun náà kọ́ ọmọ àlè ni ẹni bá láwọn àfáà jọ̀hún Bukhari Muslimu tó gba hadithi wá àwọn táwọn náà gbà wá lọ́dọ̀ wọn àwọn táwọn náà gbà títí tó dórí àwọn sọ̀hábà tó fi dọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam ẹni bá láwọn ẹni wọ̀nyí olódo ni wọ́n ọmọ àlè ni wọ́n láìsí méjì náà òun náà ọmọ àlè nínú ẹ̀sìn islam wáyé so al-irtibat bil ulama ká sọ ara wa máa fa àwọn àfá tí wọ́n ti lọ wàláhì ó pàtàkì ó pàtàkì àìsí eléyìí ló fà tó ní kálùkù fi ń tilẹ̀ akáyè síwájú òun ló ní gbogbo àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ láwùjọ káàkiri súnà à súnà ìkẹ́lì wàláhì ìkẹ́lì súnà ìkẹ́tọ́lọ́wọ́ fi kẹ́ ọmọ èdè ènìyàn ni wàláhì àdí súnà yóò jẹ́ kó mọ bó ṣe mọ yóò jẹ́ kó mọ ìṣẹ́ tó fún yẹn yóò jẹ́ kó mọ tó mọ rí sí lẹ́dẹ̀ lómi yóò sì jẹ́ kó mọ pé kó mọ kọjá là dápẹ́ súnà nìyẹn ṣùgbọ́n bàtà àbá ti fi tàwọn àfáà ṣe tàbí bóun tí wọ́n ṣe jẹ́ akọjá là ẹwọ àwọn bombings ló ṣẹlẹ̀ káàkiri kò sí tó fa àìmáfẹ́ gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu ni ẹwọ Amẹ́ríkà láìpẹ́ yìí California ẹwọ shooting ẹwọ ẹwọ tó ṣẹlẹ̀ wọ́n ní láìsí méjì súnà kọ́ yìí súnà ànábì kọ́ yìí bẹ́ẹ̀ ló ṣe káàkiri lórígun mẹ́rin ilé ayé ìlú Saudi Arabia the same thing náà ni àwọn àdánwò àwọn àdánwò yìí kí ló fà á àwọn ọ̀dọ́ ò ní farabalẹ̀ anábì sallallahu ó bá àwọn yẹ̀wúdí ṣe ó bá àwọn nàṣọ́rọ́ ṣe ó bá àwọn mùṣírìkì ṣe ẹ̀sì islamu ó ní ẹ̀kọ́ ó ní ìpele ní tó kẹ́ òun ló mójútó ní tó kẹ́ ní ní máa mójútó personal law wà ní ẹ̀sì islamu alahakamu shakisiya wà ní ẹ̀sì islamu alahakamu hukumiya wà ní ẹ̀sì islamu òfin ti jọba wà ṣùgbọ́n nísìnyí oníkàlùkù wa afẹ́ máa gbé iṣẹ́ ìjọba síra wọn lórí ọlọ́run bò rọwọ́ bẹ́ẹ̀ wọ́n láì bò rọwọ́ bẹ́ẹ̀ ẹ̀rẹ́ lómi ìlú mọ̀ pariwo pé ah kí nìkan òṣèlú ni òṣèlú ni òṣèlú ni tẹ́bá wọlé ẹni sí bí àyàwó rò kí n borí bí àwọn ọmọ ẹ̀gán bá kò tẹ̀ kò sáyé àmójútó ní ah, àwa mùsùlùmí tẹ́bá rí lè di kí nìkan ṣe tàbí kí nìkan tàbí kí nìkan tàbí gọ́ọ̀rọ̀ tàbí kí nìkan ẹ wá wọlé ẹ gọ́ọ̀mẹ̀ntì gan orí ilẹ̀ islamic gọ́ọ̀mẹ̀ntì ló sí nílẹ̀ islam gangan kò jókòó nílé wa tó ní wa ní tó yẹ ká mójútó tí súnà mú ṣùgbọ́n tí ó kàn wá láàrin tó ọ̀rọ̀ yẹn ni níta bá fẹ́ ṣe ní lẹ́sìn yìí á béèrè pé ẹ dákun ẹ jọ̀ọ́ ilé ìtẹ̀sọ yìí níbo ló ti wá torí àmọ́ yorùbá ni ọ́ àmọ́ haúsá ni ọ́ àmọ́ ìgbò ni ọ́ ìran yorùbá ìran haúsá ìran ìgbò wọn sínú àwọn sàábé tó o lè rírọ́ palá nìyẹn ilé ìtẹ̀sọ yìí mo ló ti wá ndoku tó fẹ́ ah, ó wà nínú tíra báyìí tíra wo ni tabalọ́wọ́ tíra rẹ̀ tabalọ́ pé hadith sahih hadith hasan ó àdísọ lálàáfíà ni n tó sọ yìí àgbàwọlé mo tó bá dá sí pé n tó sọ yìí àdísù dọ̀yífù ni àdísù tó lẹ ni ilé ìtẹ́wà sọ yìí àdísù yìí lẹ dáadáa ayé lo àdísù tó lẹ tọ́máládìsì lẹ àdísù dọ̀yífù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí àbádìsì àgbélẹ̀rọ tó ń pè mọ́ òdo ayé lò rárá ẹ̀fíṣẹ́sìn lílo àdísì dọ̀yífù àwọn àfáà tí wọ́n ń sọ wípé a lè lò ó wọ́n fi mọ́jẹ̀mú sí i mọ́jẹ̀mú tán fi sí i làwọn èèyàn ò múlò tó bá lo àdísì dọ̀yífù àkọ́kọ́ wọ́n àkọ́kọ́ pẹ̀ pé àdísì yìí dọ̀yífù ni ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ fún àwọn èèyàn tó fẹ́ lò fún pé ẹ̀yin jẹ̀mọ́ ẹgbẹ́ mi o mo fẹ́ kóòtù ọ̀rọ̀ kan fún yín o ọ̀rọ̀ yìí ó ṣe bí àdísì ni kì í ṣe ọ̀rọ̀ ànábì o ó sọ fún wọn ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí sì nìyí kò ní jẹ́ òun ni yóò jẹ́ ìpínlẹ̀ in tó fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí àwọn ọ̀rọ̀ tó lálàáfíà ń bẹ ó wá fẹ́ fi àdìsí tóun náà lẹ́ fi gbé e kó o tó lè lò wàá jẹ́ ká mọ̀ pé àdìsí yìí àdìsí tó lẹ́nu so àyèmáfẹ́ gba àwọn ọ̀nà yìí kọjá ló ń tó ní kálukú rí ẹgẹ́ bíi àáfà ní àwùjọ ẹ̀rí. Eh, a ní fẹ́ lọ ara pọ̀ mọ́ àwọn onímọ̀ àwọn àfẹ́sìn ìmọ̀ hadith ìmọ̀ súnnà wàláì nínú mọ̀kànnì tọ́lọ́n fi dáàbò bo islam wáyé ọlọ́run ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run ní dájúdájú láì sí èméjì ń bẹ àwọn lásọ dhikra kalẹ̀ àwọn lásìmọ̀ ọ̀ṣọ́ tá a bá tún dhikra ọ̀bẹ̀ yẹn sí alukur'ani a tú nítorí wípé ká lo ká lo apá kan ká lo apá kan fún ọ̀gọ̀rọ̀ ni ndọ́làbá sọ láàrin ó ju alukur'ani lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tún kọ́ra english àwọn bí wọ́n ṣe mistake nínú wọn wọ́n lo alukur'ani nìkan wọ́n ní indeed we have revealed dhikro alukur'an in bracket to you ọlọ́run sọ alukur'ani bẹ́ẹ̀ dhikro dhikro yìí ó ju tí kur'ani gbé wa lọ dhikro hadith bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sunnah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn láti láǹfààní kákìrù ẹwù ìrú bó sì dàgbà tó gbàtẹ́ ìrú ti sọ̀kalẹ̀ títí tó fi tó fi sí ìrún àṣùbà àràkà méjì náà ni zuri mẹ́rin náà ni asiri mẹ́rin náà ni magrib mẹ́ta ìṣáì mẹ́rin náà ni láti gbàtà náà tí ó ti kú títí tó ti di sí ìmọ̀ tí wọ́n fi ṣọ́ eléyìí tó fi dọ́dọ̀ wọn ìmọ̀ yẹn tó lọ́wọ́ fi ń dáàbò bo ẹ̀sìn Islam ni kì í ṣàlùkùránì nìkan àfàníwò ní mẹ́mẹ́ tó lọ́wọ́ bá dáàbò àlùkùránì nìkan tó dáàbò bo súnà ọlọ́run sọ kùránì nìkan kò wá sọ àdìsí kùránì náà kò lè wúlò kò lè wúlò tó dé sí ìyẹn ló dẹ̀ ṣe àwọn èèyàn kan nísìn tí wọ́n sọ yí pé àdìsí máa ń dá wàhálà alẹ́ ní ẹ má lo àdìsí mọ́ kùránì nìkan ni ẹ bá yẹn ṣe yọ́bọ̀yọ̀bọ̀ wọ́n yẹn ṣe yọ́bọ̀yọ̀bọ̀ wọ́n láwọn ó pèrò wọn

sọ́tù fàtíà ṣé fàtíà kùránì nù ayé gba ìwọ̀fà ó nípa láyà bí ìrá ẹ̀rì láìsí èméjì tá a bá sọ wípé ọlọ́run dáàbòbò kùránì nìkan kò dáàbòbò súnnà à ń mú ẹnu àbùkù bẹ́ẹ̀ sì síláàmù ọlọ́run ó dáàbòbò alukur'an ó dáàbòbò súnà ó tún wá dáàbòbò àwọn àfẹ́ẹ̀sì ìdọ́lọ́mọsọ láàrin ẹni inna nahnu nazzalna dhikra ọlọ́run náà wà lásọ dhikra kalẹ̀ àwọn aláṣìmọ̀ dáàbòbò ọlọ́run ló sọ alukùránì kalẹ̀ olóṣù àdísì náà kalẹ̀ bákan náà ọlọ́run yìí náà ló mọ̀ dáàbòbò àwọn àfẹ́ẹ̀sìn al-imam abdullahi bin mubarak ó ní al-isnadu min ad-din ká máa béèrè wípé ilé yìí nínú ẹ̀sìn yìí níbo lẹ rí oníláwọlá isnad bí ìbá ṣe pé léyìí tá ń béèrè yìí làkọ́lá mọ̀kọ́lá mọ̀ṣáà oníkálùkù mọ̀sán tó wù ní lẹ́sìn islam wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n alhamdulillah ọlọ́run dáàbòbò hadithi fún wa ó dáàbòbò sunna fún wa ìdáàbòbò sunna ìdáàbòbò alukur'ani ni ìdáàbòbò sunna ìdáàbòbò ẹ̀sìn islam ni yín láfẹ́ rí bọ́n ṣe ń jọ́sìn láyé ànábì sallallahu alayhi wa sallam bí yàrá fẹ́ mọ̀ lásìkò táwa yìí èyí tó kùránì gbé wá ni èyí tí kùránì ò gbé wá ni èyí tí àdísì gbé wá ni èyí tí wà náà kùránì á rí láì sí méjì níbẹ̀ tó ọ̀ntọ́lọ́ fi dá gbogbo ẹ̀sìn Islam fún wa nìyí so nínú tó wá jẹ́ ojúṣe oníkálukú wa súnnà yìí àwa ní fọwọ́ kékeré mu àyè fọwọ́ kékeré mu súnnà eléyìí pàtàkì fún oníkálukú wa tá a bá ní súnnà àti mọ̀ bá ń pè ní súnnà a sì ìlànà tí súnà tí ó tì wá sí ayé wa fọwọ́ kékeré mu tó ti bẹ́ẹ̀ á fi àwọn ìdájọ́ márààrún tí ń bẹ nínú ẹ̀sìn á fi bá súnà lò súnà kan bẹ ọ̀rọ̀ èèyàn ní ká ṣe tá a bá ṣe ọlọ́run ó fi yàjẹ́ wa o àpẹẹrẹ nínú wákàtí márààrún àpẹẹrẹ ní kóbìnrin mùsùlùmí kó gbogbogbò ara rẹ̀ ìyapẹ́ ló ń bẹ lórí ojú yóò bójúmọ́ àbí kò ní bójúmọ́ ṣùgbọ́n yàtọ̀ sí ojú àti àtẹ́lẹwọ́ gbogbo ara rẹ̀ yóò bò àwọn súnà eléyìí ọ̀ràn yẹn ni nínú súnà eléyìí ẹni bá lówó tó rẹ̀ sì wo òǹdí wọn zaka ọ̀ràn yẹn ni tí ò bá ṣe ọlọ́run ó fìyà rẹ̀ jẹ ọlọ́run ó bí nínú súnà eléyìí òun ní ṣòkòtò àbí ìmúra mùsùlùmí lọ́kùnrin kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ rẹ̀ ọlọ́run ó bí ẹ̀ṣẹ̀ ni so àwọn eléyìí náà lọ bẹ́ẹ̀ ìrẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn súnà òun ní súnà tó bá sí pé tá a bá ṣe á gbàládá lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe kò sí àfúnwà akínú ọ̀ràn yẹn tán kámúná fílà wa mùsùlùmí máa ń ṣojú kòkòrò rẹ̀ ṣùgbọ́n tá a bá fílẹ̀ tá a ṣe ń kọ́ kò sí àfúnni àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ ayamulbid 13th 14 nínú oṣù ojú ọ̀run àwẹ̀ àwẹ̀ aṣúra tásúwá àwẹ̀ súnà ni táà bá gba kò sí àfúnwa Ramadan wá wọlé àwọn ni ara ànígbà haramu ni gbólóhùn yìí haramu ni ọ̀rọ̀ yẹn ni kágbà súnà yìí súnà ọ̀rọ̀ yẹn ni tó ti yé so àwọn eléyìí náà wá pọ̀ nínú òfin ẹ̀sìn nínú nínú Al-Qur'an Al-Karim àbí nínú nílẹ̀ Islam wa bí dá sí pé àwọn súnà tó jẹ́ súnà ọ̀rọ̀ yẹn yìí á mọ̀ rí i náà alukur'an a máa rí nínú ìtànpẹ̀ ní hadith bẹ́ẹ̀ náà ni súnà tó dá sí pé tá a bá ṣe àgbàládá tá bá ṣe kò sí àfúnni a máa rí náà alukur'an a sì máa rí nínú hadith kì í ṣe gbogbo tó wà náà alukur'an lójú ọ̀nà ìyàlẹ́wà lórí nítorí tó yára lómi náà nìyẹn wọ́n ní afá kùránì nìkan ló lè <laughs> ìbẹ̀ náà rùkúrá ní tí ìṣẹ́ ọ̀nà yẹn kódà ìbẹ̀ náà rùkúrá yóò fẹ́ pé tí n bá kàṣẹ létí gan wọ́n fún ọmọ kò fún lóko ah bí ìṣàmọ̀ kó wà ń bẹ̀ mò ń bè lọ́wọ́ ẹnìkan yí pé tá a bá kírun láì ka fátíà mo bèèrè pé áyà yìí tó wà ní sọ́tìlì Muzammil tọ́lá máa sọ yí pé fákọ̀rọ̀ ọ̀hún máa tẹ̀yẹ sára ẹnìkan wá kírun الله أكبر مدهامتان الله أكبر okìrùtán tí ó nínú àbí òlénu ẹni ẹni kò ní mú ní kí ló dé ó ní sọ pé ah, sọ pé <laughs> sọ pé gangan ló gbọ́rọ̀ adásí pé lórí táǹkì kùránì mú tí kìí káka ń tó bá rọ̀ wá lọ́rùn lórí ìrun lẹ́yìn tá a bá ti ka fátíà tán súrà tá a máa ń kà lórí ẹ̀ ó là ń pè ní tó bá rọ̀ wá lọ́rùn tó bí dá pé tá a bá ń kírun ní sìntaní tá a ka fátíà tán ẹ̀ ẹ̀ ẹ̀ ká àbáka súrà mọ́ Allahu akbar ẹ̀ bá rùkú ẹ̀ kíráka méjì bẹ́ẹ̀ láì ka kanjú fátíà lọ ẹni yẹn nírun náà tó bá fẹ́ tẹ̀lé tó Kùránì sọ pé ẹ̀ka tó bá rọ̀ yín lọ́rùn lẹ́yìn tó ka fátíà tán tó bá fàáyà kan sí àbófin ṣúra kan sí ó tọrọ ọlọ́run nìyẹn bí òfin sí kò sẹ́sẹ̀ tètè sí ṣòwò tó bá yẹ fátà kúrò tó ló fẹ́ tẹ̀lé kúránì nìkan <laughs> ẹni láìsí ìrèjì kò nínú anábì sallallahu la salata kò sí ìrun yálà ìrun ọ̀ràn yẹn àbí náfílà àbínú liman fún gbogbo ẹnikẹ́ni ìmáàmù ni èrò la yakra tí kò kà lórí ìrun rẹ̀ bí fatiha tẹ̀lé kitab sọ́tù fatiha so níbi láti rí pé nígbà míì súnà máa gbé ọ̀ràn èèyàn léwa lérí alukurani àti mọ ohun tí èso ọ̀ràn èèyàn léwa lórí táàpẹ̀ ní súnà lásán a máa mú wá fún wa so ní tó jẹ́ súnà tó rẹ́ pé tá a bá ṣe àgbàládá tá a bá ṣe tá a bá ṣe kò síyà fún wa àdínà alukurani àdínà súnà nígbà míì bákan ní tó jẹ́ haramu èèwọ̀ a máa rí ní alukurani nígbà míì gbà nìyí àmọ̀rí nínú súnà nínú hadith ìbìdá sí pé nínú hadith ààrí mẹ́ ṣẹlá muhammad sallallahu alaihi wasallam ó ṣe àwọn kankan léèwọ̀ fún wa tó ṣe àti pé kò sí nálù kùránì mélòó nínú wa ló ti jẹ ajárí kó náwọ́ alhamdulillah lórí mẹ́rin ayé mùsùlùmí kan kìí jẹ kìí jẹ kínáfíì pé olóńgìní ológbò cat ayára dégúnlẹ̀ ìmọ̀bẹ máa alhamdulilayi musulmi ni wọn náà lè jẹ náà musulmi yìí jẹ olóńgbò bẹ́ẹ̀ bá wọnú kurani ẹ̀ ní bambẹ́ bẹ́ẹ̀ bá wọnú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ rẹ̀ níbẹ̀ ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam a rẹ̀ kó ti di àṣà wa bẹ́ẹ̀ ni wípé kurani ló gbé wa rárá kì í ṣe kurani nìkan la fi dájọ́ a máa ń fi súnà náà dájọ́ bákan náà in tó jẹ́ mọ́kùrúwù tó dá sí pé kò dá ká ṣe ṣùgbọ́n tá a bá ṣe kò síyà fún ká filẹ̀ ló dáa jù tábáwo lárò kòránì àbámẹ́ tábáwo nu súnà náà àbámẹ́ náà ẹ̀rí àbámẹ́ so eléyìí ní tí méjèèjì gbé wá ni bẹ́ẹ̀ náà ni mubahat dọ́dá sí pé tọ̀ tá a bá ṣe kò sáburú bá ṣe náà sì ní kò sáburú mẹ́ kò sí ẹ̀ṣẹ̀ fún wa eléyìí náà bẹ́ẹ̀ tán pé eléyìí náà pé ni mubahat òun ló pọ̀ jù ní àlámọ̀dọ́mẹ̀dẹ́ nìyẹn so ní ṣókí súnà ó ká darapọ̀ mùsùlùmí ò tí lè pé ní ẹ̀sì ìsìláàmù àfi tó bá tó tẹ̀lé súnà nàbí sallallahu alayhi wa sallam ní ìgbàgbọ́ ní ìjọsìn ní ìwàsí ní ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọ̀rọ̀ owó gbogbo alámọ̀rí wa a mọ̀ béèrè àwọn afẹ́dàpẹ̀jọ́ o ní àfá o lóòótọ́ àwọn akakùrá ní yorùbá o ẹ̀dàpẹ̀jọ́ kí ní àlàyé ànábì lórí eléyìí o kí ní eléyìí eléyìí o wọ́n ṣe àlàyé rẹ̀ fún alẹ́kùnrẹ́rẹ́ kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé wọn bá tí a sọ yìí gbogbo mùsùlùmí òun náà nara lé alùsùnà alùsùnà ni wa ẹ̀rí ẹlẹ́mìí ẹ̀mẹ́ta wọn ló wà wá sí ẹ wá sí àwọn alùsùnà ni jẹ́ lọ sùn járe kí lórúkọ rẹ Abdullahi ibùdó abdulrahman lórúkọ rẹ alùsùnà ah, náà ni wọn náà ibùn tó wákàtí márààrún ibo ń gbára rọmọdán alùsùnà náà ní ọ púpàdé tí mo lo ìjáàbù ibo ń fi skáàbù sórí ẹ alùsùnà náà ní ọ tó ti yé alùsùnà ẹ̀sì Islam ó ṣáàtì mọ́ ní tó yẹ kó ṣe ní tó bá yẹ kó ṣe ṣe ibi tó ibi tí mẹ́rin yẹn bá gbé wọn náà mọ̀ èyí tí mẹ́rin ò tí gbé mọ̀ pé ó wà àtúnṣe sí ó ti tán ní tí ṣílẹ̀ fẹ́ fi lẹ̀ fún wa nìyẹn ṣùgbọ́n kó wá kẹ́yìn sí ìtọ́lọ́wọ́ bò fẹ́ nù aláwọ̀ bò fẹ́ yẹn lóòótọ́ ara wọn kan nínú àwọn tẹ́ pé nǹkan òye lára àwọn tó dá sí pé wọn ò fẹ́ sọ ara wọn pọ̀ máwọn àfáà àwọn onímọ̀ àwọn ẹni ìṣíwájú

tàlẹ́ntàmù náà rẹ̀ náà méjèèjì mùsùlùmí ní mọ́nà bí yìí ni tọ́ arún mọ́nà bí yìí arẹ́ni tí ṣe mọ́nà bí yìí ṣùgbọ́n náà máa ń ṣàdúrà lẹ́yìn ro láàmú eléyìí láti mú bá burú bá ṣe ń kéré sí bẹ́ẹ̀ láti mọ ìyọ̀rẹ́ sí tẹ́sílámù kọ́ wa nìyẹn jésì kódà níbo mi gan àwọn táwọn pè ní kírísítẹ́nì táwọn pè ní alùkìtàbù gan ìgbà mi gan a tún mọ́ súnmọ́ wọn jọ ẹlòmíì lọ ó wà nílùú kan ìlú tó wà yìí àwọn máa ń bọ oòrùn ọmọ ń bọ ẹlẹ́dẹ̀ ọmọ ń bọ ajá ọmọ ń bọ mọ̀ọ́lù ó wá rẹ́ nìkan kírísítẹ̀ wá ni ta ló mú lọ́rẹ̀ náà méjèèjì kírísítẹ̀ ni ó súnmọ́ ẹ̀dọ̀ eléyìí lọ torí pé eléyìí lè jẹ́ sí tó bá pẹran ẹran tí ẹ ṣe jẹ tó bá lọ́mọ lóbìnrin o lè tọrọ lẹ́ẹ̀kọ́ fún ẹ kó fi ṣìyàwó ṣùgbọ́n àwọn eléyìí mọ́ pẹran o lè jẹ mọ́ lọ́mọ obìnrin o lè fi ṣìyàwó gbogbo nínú wà nínú ẹ̀kọ́ nẹ́sì Islam tọ́ alhamdulillah ọlọ́run tó wá kẹ o tó wá ní mùsùlùmí kan àá mùsùlùmí ni wọ́n bóde ní wákàtí márùn-ún ẹ mo máa ń dákan sí ni ah eléyìí ti dájú kírísẹ́nì lọ ẹ wo kò pẹ́ o tó wá rẹ́lẹ̀ mí ìlú wákàtí máa rárun rẹ pé àmọ́ kì í yẹn lẹ́fìlà ó sì farun gbọ̀n sòkúta máa wọ́lẹ̀ fìyẹn náà lẹ̀ tó mọ́ eléyìí ó ti o tó wá rẹ́lẹ̀ mí títítítítítítítí so wọ́n kọ́ wọ́n sùn wá ní wọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n nìkan náà nti ibi tó kù sí òní mọ̀ tó súnà ó bùkátà ìfarabalẹ̀ lọ́wọ́ wa gan-an táàfi bára wa lò láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin mùsùlùmí sí tí è mùsùlùmí anábíwá muhammad sallallahu alaihi wasallam ní sahih bukhari ó ń lọ́jọ́ kan yahudi kan wá sálámà sí kí ló wí assalamu alayka ikú kó jẹ́ tìwọ muhammad ìtumọ̀ ènìyàn pàtàkì gbọ́n anábìsà gbọ́n tó wí ìyàwó anábìsà sallallahu aisha ó bu ara jẹ́ emotion ìtara ó wà fún a ah! ó ní asáàmù àríkà wàláàna wàlgádàbù bin Allah kíkú kó jẹ́ ti ẹ̀ náà ìbínú kó jẹ́ ti ẹ̀ náà ìbínú ọlọ́run mọ́ ọbọ́ ìgbẹ́dìnà síkà ọlọ́run kó mọ́ ọbọ́ anábìnrin àyà aish wà aish aléìkíbi rifki pẹ̀lẹ́pẹ̀lẹ́ la yakuna fi shay'in illa zana a ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó nǹkan àfi kó ṣe ẹ̀ṣọ́ kó perfect nǹkan náà tó pé wala yunzahu min shay'in illa shana a ní fi àìmọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá nǹkan lò yóò bàjẹ́ nù arábìwá pàṣà pé rárá fàmìlítàdà àlékún fàtàdù bìmítìlì máìtàdà àlékún ẹni bá kọjálà lẹ́yìn lórí oúnjẹ wọn bó ṣe kọjálà ní kẹ́yìn ṣe kọjálà arákùnrin yìí lóòtọ́ ń bí ó ní asáàmù àléka

láàrin musulmi musulmi káwọn àti sọ láàrin musulmi sí kèfèrí so arif pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ wa gan girigiri ẹ̀sì súnà tán ní ká ṣe ìkéje súnà ten years táwa sí fọ́dún mẹ́wàá táà ní ṣe kankan mọ́ irọ́ o àṣekú ni tó bá wá níbẹ̀ àbùkátà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàjúwà àwà lórí ẹ̀ lẹ́ni kọ́lọ́dẹ́ ká wà lórí ẹ̀ lọ́la ọlọ́run ló mọ tó ní kálukú ó di lọ́la ṣùgbọ́n àbẹ̀ lọ ká kú nínú àná súnmọ́ yìí tó bá ti ọlọ́run kàbáníkà kuntum min qabl famanallahu alaykum ọlọ́run bá mẹ́sí wọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ o gbogbo la ní ìtàn ah pàtàkì wà nílànà súfì táàmọ́ sí wàzíbà ah pàtàkì sí jálàbí ah ẹ̀hẹ́ ìwọ la ní àfáà kan oníbìbì nílẹ̀ yorùbá yìí tó jẹ́ àgbàlagbà tí ò ní sọ tí ò ní fi bíbí àròyìn ara rẹ̀ ní pé tó máa ń kọ ìsírí ẹ̀ bíbí àrẹ ọkọ̀ fi bẹ̀rẹ̀ kì í ṣe súnà but alhamdulillah tó wá rí bẹ́ẹ̀ àwọn àṣe ìfarabalẹ̀ àní máa le lọ́pọ̀lọpọ̀ á fi àánú kún dáwà wa fáwọn èèyàn ó ṣeé ṣe ọlọ́run lè mú àwọn náà kúrò kán darapọ̀ mọ́ wa àwa náà sì ní àní ní ìjọ ni ìjọra ń lójú ọlọ́run ló ń darí ẹ̀mí mélòó mélòó ẹni tó pe súnà lẹ́yìn lánàá lẹ́ni lánàá ó lé gan ní bàbá rẹ̀ ó ti kàfàrà bàbá rẹ̀ ìyá rẹ̀ ó ti pè ń kéfèé rí àwọn àdúgbò àwọn àfáà tó pọ́ńté ó gan ó ti pè wọ́n kéfèé rí ìgbà tó wá ti pè yẹn kéfèé rí tán tí ò wá rí yẹn tí ó pè ń kéfèé rí mọ́ wọ́n bá kó pèrè ẹni kèfèrí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mu tí kò kírun wákàtí márààrún mọ́ ó ń ṣe ṣìnà ìbẹ̀lẹ́láàdì nísìn kò kírun wákàtí márààrún mọ́ nti àwọn kan bẹ ebi ẹ máa ń pa wọ́n ni irọ́ ìyẹn ṣe lànà tó dáa mélòó ni wá nígbà tí mo dé ìgbàgbọ́ ni ah ẹ̀yin tẹ́ ń gbádùgbò yìí ẹni gbìyànjú gan tẹ́ ṣe Islam mélòó wà lálé so wọ́n á ní ìdáyàká farabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfi bá òun yàn sọ̀rọ̀ àti asumọ́nùdí àti tó jẹ́ mùsùlùmí náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfi rí wọn mú àwọn tàbá sì rí pẹ́tọ̀ àwọn àfáà oní àdádálẹ̀ tí wọ́n torí fẹ́ jẹ wọ́n fẹ́ blọ́ọ̀kì òfin ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni tó ti ápẹ àwọn àfáà wa sí àwọn àfáà wa wọ́n mọ làákàyè <laughs> àwọn àbúrò sínú làákàyè wọ́n jìnà wọ́n mọ bí wọ́n ṣe mú wọn dé wọ́n dé pínpínpínpín wọ́n bá ti gé lẹ́nu mẹ́rin báyìí wọ́n lọ bá bá ń di ẹ̀ ní pé ẹ̀fún ọlẹ̀ àmọ́ tó ṣe àbá ẹ̀fún ẹ̀wẹ̀ kódà ẹlòmíì gan nínú ẹni tó ṣe bídíà gan a lè fi owó fa sínú súnà látara ẹlòmíì ẹni eh, àbá ń tẹ̀sán gbogbo àlàyé pátá gbogbo ẹ̀ ló yé mi ṣùgbọ́n àfẹ́jọ náà ni ọba ẹ̀wọ̀n rí ṣẹ́ni ṣe bó nàbí ẹgbẹ̀lẹ̀ ẹ̀wọ̀n gba eh, àpò olùbọ́ ní àpò rẹ̀ sì nìyí ẹlòmíì wà tó dásí pé náà àwọn àǹfààní za subhanahu wa ta'ala kókọ́ oníkálukú wa mọ̀ ṣe àti bẹ̀ lórí súnnà in tí ó mọ̀ kúrò níbẹ̀ kọ́nà kó má dùkú wa náà dánwò la ilaha illallah wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa alaikum wa rahmatullah شيخنا جزاء